الحمد لله خالق السماوات والأرض وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جعل آدم عليه السلام أبا البرية وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله سيد ولد آدم يوم القيامة صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونجي سيرجك ننسى سجمال الآخرة ìjọra fourteen forty two lórí ìpèsè dédé ìjọ kẹtàlélógún oṣù kínní miladi two thousand and twenty one ní Mọdákẹ́kẹ́ níbí láàrín agbára wa sọ̀rọ̀ nípa nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì lẹ́kẹ̀ torí rẹ̀ gan lọ́lọ́run bá ti ṣẹ̀dá wa kìí ṣe àwọn ènìyàn nìkan lọ́lọ́run bá dá ẹ̀dá kan nínú àìníyẹ ẹ̀dá táwọn èèyàn ò lè kà tá lè kà lọ́lọ́run bá ní kéèyàn jẹ́ ọlọ́run bá lè dá wa ó fi àwọn ọmọ èèyàn ó fi wá sí ipò tó ga púpọ̀ láàrin àwọn ẹ̀dá tó dá ó lè àwọn Al-Qur'an tó fi hàn wá kíkọ́ náà wọn bá dá gbogbo nǹkan fún wa ni huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a onáìlẹ́ni tó ti kú ṣẹ̀dá gbogbo ń tẹ́ bẹ lórí ilẹ̀ fún yín lápapọ̀ àwa dá dé èèyàn sàjọ máa nàbí Adam aleyhi sẹlẹm gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́run bá da fáǹfààní wa ni gẹ́gẹ́ bí níta ti ṣe mà kì í ṣe gbogbo ńtọ́lọ̀ ń dá torí àǹfààní wa náà la mà àǹfààní oníkàlùkù wọn lọ́kọ̀ọ̀kan ọ̀n bẹ nínú wa àwọn ètò ti pa àmàǹfààní wọn à àǹfààní wọn. ó sì ń bẹ nínú wọn àwọn ètò sípò àmàǹfààní wọn ṣùgbọ́n agbára ka wọn dípò pàjá wọn. ó sì pọ̀ nínú àwọn ẹ̀dá tó lọ ń dá tó sípò àwòtẹ́ sí màǹfààní wọn. gbogbo ohunkóhun táwọn bá sọ pa àmà ó kéré púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ ń ẹ rí i pé àwọn ẹ̀dá tó ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó mú èèyàn yàtọ̀ sí àwọn púpọ̀ nínú àwọn ẹ̀dá yìí pẹ̀lú làákàyè làákàyè tí ọlọ́run ọba fún wa eléyìí tó ṣe pé a máa fi máa ohun tó da yàtọ̀ sí ti ọ̀dà ohun tó wúlò yàtọ̀ sí ti òwúlò ohun tó lè ṣeni láǹfààní yàtọ̀ sí ohun tó lè pani lára lágbàáyé ga púpọ̀ lọ́lọ́ ẹlẹ́dàá fi sọ pé alam naj'al lahu 'aynayn wa lisanan wa shafatayn wa hadaynahu an-najdayn ọlọ́ni àwọn kọ́lá wa ti ṣe fọ́ọ̀mù ènìyàn ẹ̀yìn ju méjì. efi ń ríran bí sígbàrà náà na dáná fún tó máa fẹ́ sọ̀rọ̀ àwa náà a fún ní ètè ti ń ṣe ìrànlọ́wọ́ fáhán tí ń mú kọ́rọ̀ máa jáde bụtụtụ ịta gbogbo ẹ̀ na na agbe ọ̀nà méjì àfi ma làákàyè nìyẹn làákàyè tá a máa fi ma ìyàtọ̀ láàrin ọjà kọjá ó wúlò kò wúlò ó ṣàǹfààní kò ṣàǹfààní. àgbéga ńlá lélẹ́yìí jẹ́ eléyìí tọ́lá ọ̀bẹ ẹlẹ́dàá tó ṣe fọ́ọ̀mù anabi adam aleyhi sẹ́lẹ̀m tó bá wú ọlọ́run kò bá dá wa náà kádàkẹ́ gé bí àwọn ẹran dábà bí àwọn màálù bí àwọn àgùntàn ràkúnmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé òye lásán láàánú àní nílàákàyè torí gbogbo àwọn ẹran tẹ́ yẹn náà àwọn náà lóye wọn ò nílàákàyè wọn ìlà má lóye kí ló dé dájú sọ fún ọ pé ńgbà tó bá fẹ́ dú adìẹ àbó bá fẹ́ dú àgùtàn màálù ni àbúrò fún mi ọbẹ̀ rẹ tọ́ọ̀bà fún un fún un níbi táwọn ẹran yẹn ò ti ní rí tó o bá lè pàṣán tó o bá mú bọ̀ wá síbi tó o ti fẹ́ dùn gbé pamọ́ méje orí àá máa dú ẹran kan lọ́wọ́ níbi tí ara míì máa ti láǹfààní àti rọ́bẹ̀ tá à ń fi dú ọmọ ìyá rẹ̀ tí wọ́n jẹ́ pé kó tó di pé a gbé ọ̀bẹ dọ́dọ̀ rẹ̀ pa fẹ́ du tí ó ti gẹ́mìí mi. ìdáhùn náà bá lóye bó ni gbogbo nǹkan ṣe yé wọn. kí ló dé ló dé pé àgùntàn tó nílé tó bá ti rí ọ sórí tó wọlé yọ́n máa kéèké ayọ̀ yóò máa dunú polówó òun dé nítorí pé ẹni tó máa ń fún un lóúnjẹ nìyẹn ẹni tí kìí jẹ́ kébi ó pa òun ló wọlé o yàtọ̀ sí wọn tó ti pé tó o bá ti rí i pé wọ́n gbé oúnjẹ sọ́dọ̀ ẹran o gbígbé kúrò lọ́ máa gbé kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n gbómi sí níwájú gbómi kó wájú ẹ̀ ó ti lè dínú jáde nínú ilé pẹ̀lú kòkó ipe ẹran yẹn ń dún àkìlọ̀ gbẹ́kẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ ṣébí ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ náà wọ́n á lọ yọ ọ lẹ́nu ó lè bẹ̀rẹ̀ sí ní fi ẹran kí ló dé kí ló dé fún ọ pé I feel doing like that torí pé ara yẹn ò fi ẹ̀sùn ká gbádùn nù lé sọ̀rọ̀ tí àyè méjèèjì bá wọlé ó dájú pé kí ẹnìkan nínú àyè méjèèjì tó bá súnmọ́ yọ ọmọ yọ ọmọ yọ ọmọ orí nùlá yọ ọmọ fi hàn pé inú mi dùn pé ẹdí ẹdí ẹsí ìkù ṣùgbọ́n ní kejì ẹtí bá tún súnmọ́ yọ ọmọ sá tí máa ń dín súnmọ́ ni wọ́n máa sa àjàjà tó bá tiẹ̀ lọ jágbó tó ní o wọ́n kàn ní kí wọ́n kíni burúkú yìí tó àwọn náà lóye òye tọ́lọ̀ ń fún ẹ kò dàbí làákà ìtọ́lọ̀ ń fa àlàákà ìgbà púpọ̀ làákà ìgbà púpọ̀ nítorí pé làákà yẹn ni ò jẹ́ kí wọ́n pè é lẹ́ranko kó o fi wọ́ra kó o fọ́ lọ́nu kó o fi sọ̀sùn kó o ní mo gbà bẹ́ẹ̀ ẹranko báwo tá ló ń pè lẹ́ranko ò gbádùn nítorí làákà yẹn bẹ lórí ló fi sọ pé ta lẹ́ranko tí o bá ti sí làákà yẹn fún yàrá ọ bá pè lẹ́ranko yóò ṣe déédéé ara rẹ làákà yẹn lọ́wọ́ bá fi ṣe àgbéga púpọ̀ fún ọmọ anabi adam aleyhi sẹlẹ ẹ̀rí tí ẹ bá jókòó tí ẹ bá wò dáadáa látàrí làákà ìtọ́lọ̀ fún wa ẹ wo bí tá a ti dé lónìí ẹ wo ibi tí research tó gbé wa lé lónìí ní gbogbo ọ̀nà kan náà nínú ìgbésí ewu ni tó wò ìkàlùkù wọ aṣọ tó ń wọ sọrùn bọ́ọ̀lù ṣe ta aṣọ tí wọ́n wọ̀ tó o bá ma fi sásọ ti ń bọ̀ kó tó di tí wọ́n wọ̀ sọrùn ebi làákà yìí làákà yìí lọ́wọ́ bá fi sànú wa tó fi jẹ́ pé gbogbo nǹkan tọ́mi yẹn bá fi ro tó bá fi ọgbọ́n rẹ̀ tó bá fi gbé kalẹ̀ tó gbọ́n rẹ̀ ọ̀bá tó láti rí nǹkan mú wa lọ́nà tó fi máa gbogbo yẹn láǹfààní tẹ́lómi bá tún yà ńlá káyìí káfí làákà yìí káfí fún làákà yìí á rí i pé gbogbo ń tà ó pé àlè ṣe náà là ń ṣe ní rọrùn nítorí làákà yìí. ọlọ́run bá dá wa ó dá wa dá ọlọ́run ẹlẹ́dàá wa fún wa ní làákà yìí eléyìí tó ti pa àmà fi dá ẹni tó dá àmà àti ẹni tí ò dá. túlẹ̀ ni àwọn olùmọ̀nípa ẹ̀sìn fáwọn wọ́n sọ pé àá máa sọ pọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa ó fi ọ̀nà ma àwọn mùsùlùmí lọ sídìí kí wọ́n ṣe islam pẹ̀lú àánú rẹ̀ ó sì ṣì àwọn kèfèrí lọ́nà wọ́n di abọ́gibọ̀pẹ̀ wọ́n di ẹni tí ń pè nǹkan mìíràn lẹ́yìn Allah pẹ̀lú ìṣèdọ́gba rẹ̀ àánú tó ṣe lórí àwọn mùsùlùmí àwọn padà dẹni tó ṣe wípé wọ́n di ọmọ àlùjànnà náà tọ́ba di lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ìṣèjọba eléyìí tó fi bá àwọn kèfèrí ṣe táwọn fi jẹ́ni tó ya kèfèrí yóò tara àṣedọ́gba mú adẹni tí ó padà wọ́n náà jahannam. oníbèrè wa pé ẹ dákun tí ò sábòsí nù ẹ̀yin náà bá wà rò sábòsí wà ń bẹ àbí òsì nítorí bá a ti ṣe dá mùsùlùmí iná la dá kèfèrí kí ló wá dé tó fi dúpọ́ lọ sàánú àwọn mùsùlùmí ọwọ́ á ṣe ìṣèdọ́gba pẹ̀lú àwọn kèfèrí ṣé àbòsí ò ti wọ bẹ́ẹ̀bí ọlọ́sọ̀ pé wọn máa rọ́pò kẹfẹ́ bọ́lẹ́mì lè làbí olúwa ẹlẹ́dàá rẹ kì í ṣàbòsí fáwọn ẹrú rẹ̀. ẹ̀yin náà bá wa rò ó ṣé ọlọ́run si fáwọn táwọn Na nàánú mi ń béèrè ni ọmọdé àdìgbà tó ṣe pé wọn ò bí wá ni mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tó wá pọ́n bí wá mọ́ ọmọ dáhùn rẹ̀ ẹ̀ dáhùn ṣé ọlọ́run àbí wọn ẹ̀ dáhùn ẹ̀yin ń ṣe ṣé ọlọ́run ṣàbò sí sí wọn àbí ọ̀ṣàbò sí sí wọn ọ̀ṣàbò sí sí wọn kí ló dé tí òfin ṣàbò sí sí wọn kí lẹ rí tẹ́ ẹ ti mọ̀ pé kò ṣàbò sí sí wọn. nítorí pé kò yà wọ́n lálẹ́ ní làákàyè mo rò pé yé wa ọlọ́run fún wọn ní làákàyè kí ló dé tẹ̀ lò làákàyè yín láti mọ̀ pójú ọ̀nà tẹ̀ gbà jahannama straight torí pé ẹni tó bá tọ̀ jahannama straight yóò padà bọ́ sí jahannama straight tó bá di lọ́la gbẹ̀ndà kéyàmà. àà kí ló dé ṣèbó ti tẹ náà fọ́ ní ìgbà tí mùsùlùmí tó ní kó wọ́n mú bọ́tù wọ́tà ìwọ́n ti rìkwẹ́sì fún kẹ́ni eégún onúgò eégún onúgò a máa ṣe nǹkan rí. ẹ̀jọ̀ tí yàrá bá dé eégún onúgò onú tẹ̀wọ̀n tó gún bíi ká gba nǹkan rú bíi ká ba nǹkan jẹ́ ẹ̀yin náà gbó kan eégún sòtò bá ń gún mọ́ ẹ tó ń gbọ́ ọpọlọ ẹ tó ń ṣe bí ẹni tí ọpọlọ ò sí fún má lẹ́yìn ìgbà tó ti lọ́pọlọ tẹ́lẹ̀ ta lábàáwí ìwọ náà lábàáwí tó ń dùn rẹ̀ ọ̀fọ́ tó yóò fi rìkọ́ẹ̀sì fún bọ́tú wọ́tà tó ti pé kéwọn rìkọ́ẹ̀sì fún eégún onúgò ẹni ìsìn ànìkan wọ́n ní. inú ìmúkúmu tí a máa mú yẹ so ìmúkúmu kan wà tí wọ́n ń pè ní ògógóró kan wà tí wọ́n bá wọn rọ sínú ògò kan ní ìsìn ah, kan lédè Yorùbá ni adúpẹ́ fọlọ́ ẹ má mú ọkọ tó adúpẹ́ mọ̀ àwọn ẹdó kọtí wọn máa mú mà wọn lè pé ka kan pẹlẹbẹ wọn lè pé kíní kan gbogbo àwọn amukumu burúkú ẹni tó sì ní máa mú àfikẹ́yìn náà rí eyín rẹ gbogbo ẹnu rẹ ó ti di ọmọ ó ti di bàbá arúgbó látàrí sọ̀njẹ́ tó bá rí báwọn lọ́wọ́ àwọn náà mọ̀ àdúgbò nínú àdúgbò kan àti ẹkítẹ́ bá ń gbé bẹ̀ èèyàn máa retí bọ́ra wọn ò ní pariwo bá tèèyàn jẹ́ àdúgbò kan sì wà tá a mọ̀ pé gbàgbà gbogbogbò gbàgbà ní ní gbogbo ìgbà téèyàn ò ní retí bọ́ra ọwọ́ á lọ ra lẹ̀ wọ́n á ń bi ọlọ́rìí pé bó lọ rà á sí ọwọ́ lọ ra lẹ̀ rẹ sádùúgbò aláriwo ọwọ́ á ní kẹ́sì máa wo mi ọ̀fẹ́ rà ariwo ìjọba báwọn yóò sọ̀gà wọ́n dá wọ́n ti tóbi wá jẹ́ tóbi tó ti láriwo náà lẹ́ lọ́ra lẹ̀ sí. à eléyìí túmọ̀ sí pé àká ìtọ́lọ̀ fún wa nǹkan tó lágbára púpọ̀ ni. wọ́n ní tó bá lọ́ọ́ jẹ́ káwọn kèfèrí hùn ọlọ́wọ́n bọ̀ bá fún wa ní làkàì. ni wọ́n fi wá ṣiṣẹ́ tí wọ́n fi wọ jahannam àtọ̀pọ̀lọ̀ ń sábòsì. ṣùgbọ́n lọ́n fún mùsùlùmí làkàì ó fún káfíìrì náà ní làkàì. lọ́pọ̀lọpọ̀ gbàgán tọ́rọ̀ bá da mùsùlùmí àti káfíìrì tó bá da wọ́n pọ̀ àwọn káfíìn gan lè máa ṣàpèjúwe ká mùsùlùmí sáwọn pé làákàyè tí wọn ò pé bíi tàwọn sọ adúpẹ́ tí wọ́n pé ju tiwọn lọ nítorí pé pípé tí tiwọn pé ó pé lọ sídìí ká mọ̀ òdodo lódodo á sì dì í mú ká máa fi ṣiṣẹ́ làákàyè tí wọ́n pé lọ sídìí kí wọ́n máa pò dodo ní wọ́n kí wọ́n sì jìnnà sí kí wọ́n sá fún un làákàyè tí ọlọ́wọ́ pé ju náà méjèèjì làákàyè tí mùsùlùmí ló pé ju tiwọn lọ látàrí làákà ìtọ́lọ̀ fún wa tára wo ọ̀wọ́ àwọn tẹ́ǹtì tẹ́ǹtì tata yìí báyìí táwa dé labá rí tẹ́ǹtì labá ní kí ló dé tán fi ta tẹ́ǹtì ẹ máa ké tẹ́ǹtì yóò gbàyè kò ní jẹ́ táwọn èèyàn tága tí wọ́n bá gbé lẹ̀ kó bá wọn dáadáa àyè tí tẹ́ǹtì tí ó ti dúró a tún lè gbàgbà kọ̀ọ̀kan lọ síbẹ̀ yẹn ẹ̀dàpọ̀ ẹ̀fẹ́sì yẹn kò kò kò bọ́lá ká ẹ̀ mú ẹni tí ẹ̀ ta tẹ́ǹtì ńgá kò sí làákàyè kí ni gbogbo owó wì fún a ní tó dájú ni pé wọ́n lò sí làákàyè àwọn èèyàn kan lè jókòó kó wá sọ pé ẹjẹ́ ata tẹ́ǹtì nígbà tó ti pa àmọ́ pé tẹ́ǹtì yẹn ò ní wúlò wọ́n sì dá bẹ́ẹ̀ náà ni ẹnìkan kọ́lé wọ́n gbẹ́lẹ̀ ó jì tó yàrá kan wọ́n fi ṣe foundation wọ́n ń bá bọ̀ láti inú lẹ̀ wọ́n ń bá bọ̀ wọ́n ń bá bọ̀ wọ́n sì wá kọ́ àwọn yàrá ti sálẹ̀ wọ́n tún gbé mi lé wọ́n tún gbé mi lé odi alájà méjì gbogbo wa wá gbàbẹ̀ ẹnìkí gbogbo wa tá a bá gbàbẹ̀ ntí ètò pọ̀jù nínú wọn máa sọ ni pé alámì yìí. ó di ìdí náwó sí ilé rẹ̀ yìí ni ó ti sogun ilé rí ilẹ̀ mì ilẹ̀ wọlẹ̀ ilé wọlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti sògùn rẹ̀ ẹnìkan á dé lọ́wọ́ sọ pé kí ni aláìní la da owó ti da owó nu ká da owó nu lásán tó yẹ wọ́n kí wọ́n kọ́lé bá wọ́n yẹ kí dájú ni láti dọ́ta àti ìdílé ayé sọ̀rọ̀ pé gbogbo ńlá kọ́ sọ fún pé ìwọ lọ gbádùn níbi tílẹ̀ bá ti máa mì wọ́n gbọ́dọ̀ sórí foundation nàìjíríà yìí bẹ̀. sọ̀rọ̀ pé nàìjíríà foundation táwọn ṣe foundation ọlọ́run ṣàánú wa ni nítorí pé àwọn ibi tílẹ̀ ti máa mì gbogbo ilé aláǹkọ́tà ń tẹ̀ra wa jẹ tílẹ̀ bá mì lẹ́yọ̀ kan gbogbo àwọn ilé wa yóò di lẹ́lẹ̀ yìí nítorí pé àwọn kan rọra akàn rọra gbẹ́gbẹ́tò kéékèèké tí ò lè gbà ju búlọ́ọ̀kù kan níbi tí wọ́n ti ṣe kí ní búlọ́ọ̀kù kan àbọ̀ àti ṣe foundation tàyẹ̀ máa bá lọ ní ṣe foundation ìyẹn ṣe foundation níbi tílẹ̀ ti máa mì ẹ̀wọ̀n àwọn irin tí wọ́n kó sínú rẹ̀ bíi twenty mm kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fili concrete kò sí ń tọ́jọ́ cement kò sí ń tọ́jọ́ block títí tí wọ́n fi rí pé àwọn gbé foundation yẹn dókè nítorí àyíká àmà ìjọsílẹ̀ ọba mi subhanallah kẹ́nìkan á pé ẹni tó náró owó kò ní làákàyè kò sí ní làákàyè ó ní làákàyè gidi ẹni tó bá lọ kọ́rù ilé tiwa nàìjíríà yìí tá a máa kọ́ tá a máa gbẹ́lẹ̀ sóṣooṣo tọ́lọ́ kọ́ sírú bẹ́yìn ó ní wọ́n sọ pé oríire ò pé kò ní làákàyè rà nítorí pé ńjọ́sílẹ̀ bá ti fàmì hàn pé mo fẹ́ mì ọ́ ní mí jáde tó bá mí jáde lásán gbogbo léṣe ó ti di lẹ́lẹ̀ akramakumullah gbogbo làwọn lọ ní ẹ̀yìn ti mọ̀ yí pé ẹnìkan ò sí tí ó sì nǹkan kan nínú àwọn èèyàn tó sì jẹ́ pé ó lo àsìkò ó lo agbára lórí bí nǹkan yẹn ó ṣe jẹ́ nítorí yọrí tí wọ́n wá sọ pé kò ní làákà àti pé lórí àìní làákà ìníṣẹ́ rẹ̀ yẹn bọ́ sí tẹ́ wọlé ẹ̀ nígbà wọlé ẹ sọ pé ó ní làákà yìí tá a lè sọ pé àwọn tó ṣe ansẹt tá a lò wọn ò ní làákàyè tá a lè sọ pé ẹni tó ṣe mọ́tò tá a ń gùn kò ní làákàyè tá a lè sọ pé àwọn ẹni tó ṣe pé wọ́n kírẹ́ẹ̀tì ọkọ̀ ojú orin eléyìí tá a lò wọn à ní làákàyè tá a lè sọ pé àwọn tó ṣe bàálù tá a ń gùn lójú sánmà wọn ò ní làákàyè àwọn láàyè nìkan gbọ́dọ̀ sọ pé wọn ò ní làákàyè àfikọ́jọ́ pọ̀ ní ò ní làákàyè kódà kó ṣe pé pọ́ọ̀lù àti jọ́ọ̀nù àti dání àwọn ni wọ́n bá ṣe wọ́n ní akramakumullah tó bá jẹ́ pé ẹ̀yin máa ń ṣe nǹkan látàrí làákà ìtọ́lọ̀ fún yín ẹ sì ní gbà fún wọn sọ pé ń ṣe lẹ́sẹ̀ látàrí pé ẹ̀mí làákà yìí báwo ló ti wá rọrùn fẹ́yìn láti máa wá wò pé dídá tọ́lọ̀ ń dẹ̀yìn yìí kò sí ìtumọ̀ kan fún dídá tọ́ ẹni tó bá rò bẹ́ẹ̀ ó dájú pé kò ní làákà yìí. ẹnì pé lónìí púpọ̀ nínú wa àwọn máa ń ike pé kí la wá ṣe láyé gan kí ni ìtumọ̀ bíbẹ tá à ń bẹ láyé ẹlòmíì ò tẹ̀ pé ayé fún mi ayé fún mi ẹ̀mí ọmọ tí mo mú bí má ọ̀pọ̀ ẹ̀mẹ́lẹ́ náà pé là ni náà lè bá a máa gun ayọ̀láyé tẹ́lẹ̀ bá àgbéyàwó kánukọ káwa náà lọ́mọ láyé káfẹ́tà di ejò tó ń lọ tó rìn lórí àpáta tó ti pààrọ̀ orí pa rẹ̀. ayọ̀láyé nítorí ká lè jẹun ni awọ̀láyé nítorí ká lè gbádùn ni torí ntẹ́yẹ bá jẹlẹ yóò gbé fò wọ gẹ́gẹ́ bí ẹyẹ. ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí ádà ádà ádà ayé ayé ilé ọ̀gá wọlé ayé w tó bá rí ẹnìkan tó rí jáde yàtọ̀ sí papò ó sì àwọn nǹkan ilé ayé yìí ọkọlé wọn ò tí ì kọrù rẹ̀ rí lágbègbè ibi tó wà orúkọ mọ́tò tó ti pẹ́ nìkan kófìrí irú rẹ̀ rí lágbègbè ibi tí wọ́n wà oúnjẹ ní ayé tó ṣe pé àti ìgbọ́pẹ́ nìkan jẹ́rú rẹ̀ rí lágbègbè ibi tí wọ́n wà àwọn ọlọ́mọ wa wò yí pé lágbájá á orí sáàmù nílé ayé yìí o àti pé ohun tá a wá ṣe láyé ó ti rí pípọ̀ sí ń bẹ̀ nítorí pé ìgbàgbọ́ tí wọ́n pé kí ni nǹkan tá a ṣe láyé náà ebi ká nílé ká ní mọ́tò bàbá jọkùnrin ká fẹ́yàwó bàbá jọbìnrin ká lọ ilé ọkọ káwọn náà bí ma kí ni tó tún kù. ẹ̀yẹ́ ló wọ̀ ní ìsìn ẹnìkan nu wa òun lọ kọ́ kí ó ó sì kọ́ kí ó ọpẹ́ lẹ́nu pé ń kọ́ kí ó kí ni àwọn fámìlì ọmọ sọ fọmọ nígbà ẹ̀kọ́ kí yìí tán tí kí ó náà lẹ́sìn kà látijọ́ yìí ṣé kùránì ìyẹn máa pẹ́ǹdì kéèyàn ń kọ́ kùránì báyìí nàìjíríà fáwọn bàbá màmá wa lẹ́yìn bá ń ti ń kí kùránì náà lẹ̀ sọ́kọ́ ìyá máa ń pẹ́ lẹ́nu pàǹkọ́ kùránì tó bá ní ok bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá kọ sẹ́kí lẹ́ẹ̀fì ṣe torí àrùbá mi o iṣẹ́ wo lẹ́ẹ̀fì ṣe torí ìjọba ẹ̀rọ àwọn ọmọ tó kọ kí ó náà àtàwọn màálùm ti ń kọ́ wọn náà gbà mí látàrí àìronú jinlẹ̀ àwọn ọmọ sọ pé táwọn bá kí ó náà sọ́kọ́ gbogbo kí ó ta wá kọ́ ọmọ ní ìsìn ilé iṣẹ́ òní tó bá gbé fún wa ìṣe yìí náà sá ni sá ẹ̀yin náà lẹ́sìn sọ pé olówó la fẹ́ jẹ́ àfẹ́ jóńsẹ́ ṣùgbọ́n àmà ọ̀rọ̀ mọ́ wọn pé kí ló fi kí ó jà kí ló tara kí ó kó jọ nínú nǹkan ilé ayé yìí ọ̀nà mi òun lọ kọ́sẹ̀ fọ́gá òun náà sì máa táyà sùn ó sì máa táyà lẹ ọmọ ìtọ́ra lu ó sì máa dí ó sì máa pọ́ ẹ̀rí fáwọn òbí àwọn náà sábà ń ra ní nǹkan àgùn tí nǹkan bá ṣe yóò wù wọn ká pé ibi tí ọmọ wọn ti ń kọ́sẹ̀ wọn gbé wa kó wá jẹ́ pé ọmọ wọn lọ̀bọ́ sọ fún kíkọ́ lọ́ọ́ tún ṣe lọ́nà tí wọ́n fi máa pé ah, alhamdulilayi ọmọ ti máa ṣe awo hmm, gbàtà lọ gbàyọ̀ǹda kókó free torí pé wọn náà ti tó máa kó owó jọ ọmọ tó ń lọ yunifásitì òun báyà ẹnjìnírìn ló ń kọ́ omi báyà medical studies ní ń ṣe ẹnì pé òun náà máa gbé tọ́mì dáadáa àwọn òbí rẹ̀ náà máa dá tọ́mì dáadáa wípé yẹ́ẹ̀. ọmọ tó bá ti jáde ń tiẹ̀ owó tí ó máa wọlé yọ kọjá àti gbogbo àwọn àbí òye wa mo di yọ kọjá àti gbogbo àwọn irú kìnìún kan gíríkì ńlọlọpọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí pé àfojúsùn wa nípa ilé ayé táwa wà yìí ó ní í ṣe pẹ̀lú owó jù ọmọ èèyàn ti gbàgbé kí ni kókó ń tọ́ka tó fi rẹnu ilé ayé ìgbà nísìnyí ká pé ọmọ kan lọ sí ilé ẹ̀kọ́ kọ̀lẹ́kọ̀ọ́kọ́ wọ́n padà lé kúrò ní yunifásitì ọmọ kan náà lọlẹ̀ lárúbáwá pọ̀ nfẹ́ kí ó kò rí kéwké wọ́n padà wọ́n aránsẹ́ lẹ́yìn. tọ́ nígbà tí wọ́n lé lẹ́yìn níléèwé tí wọ́n ń wọn iléyìí ránṣẹ́ láti ilẹ̀ lárúbáwá kálukú wọn náà bá tún wọ́nà kan àbọ́nà míì tí wọ́n ti ń ṣe bísínẹ́sì ọlọ́ba gbàdúrà wọn. owó bá ń wọlé ẹnì nítorí náà máa sọ àtàwọn èèyàn tó máa súnmọ́ ni pé adúpẹ́ fọlọ́ tẹ́gbẹ́ owó náà gbogbo èèyàn wá bó kéwù náà owó lọ wá bó kàwé náà owó lọ wá àwọn tí kí náà wá owó náà ni gbogbo wa wá kó sí nǹkan kan ọkọ mr professor mr doctor mr engineer àbí ìrora we are all the same lówó ṣé sẹ́wọ̀n tó ń gbà ilé tí ká máa wò pé we are all equal we are not equal ẹ lè fi wọn wéra wọn qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun ǹjẹ́ wọn lè dọ́gba ní àwọn ẹni tí wọ́n mọ̀ àtẹni tí wọ́n mọ̀ wọn lè dọ́gba pàápàá jùlọ ẹni tó mọ̀ nípa ẹ̀sìn nítorí pé ìmọ̀ nípa ẹ̀sìn kìí sùn gangan gangan ní bàbá bí ìbá ṣe tọ́ padà sí sí tó ní ṣe pẹ̀lú sísin lọ́wọ́ nítorí pé ẹgbẹ́ mọ̀ sí èsì lọ ìmọ̀ọ́yún mùsùlùmí lásán. ọ̀nà àtọ́gbà wọn jẹ́ bẹ́ẹ̀ tábà ti mọ̀ yìí pé ó pàtàkì púpọ̀ kájí ẹni tó ṣe yìí pé amakókó ń tọ́fà táwa ti bẹ nínú ilé ayé yìí báyìí. a yìí pé ọlọ́run ẹlẹ́dàá wa ń sọ fún wa nínú súrọ̀tù Al Imran òní inna fi khalqi as-samawati wal ard wa ikhtilafi al-layli wan nahar. لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ọlọ́wọ́ bá ń fẹ́ ká lu làákàyè wa ọ ń ما ká tara làákàyè àbá ti láǹfààní àti màá tá a bá lò làákàyè dídá tọ́lọ̀ wọn bá dá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì àti ìyàtọ̀ tí ń bẹ láàrin òru àti ọ̀sán àpẹẹrẹ ńlá ń bẹ́ńbẹ́ fáwọn ẹni tó bá ní làákàyè tò téèyàn bá wá jẹ́ pé èèyàn lò làákàyè rẹ̀ lọ́dà àti fi máa dárò àwọn àpẹẹrẹ àwọn àmì wọ̀nyí mà kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àti ẹranko nìyẹn sílẹ̀ àtà rẹ tí o bá fi yí ọ ike gbogbo nǹkan tẹ́lẹ̀ wọn bá dá ìkọjá lásán ọjà lè hikmatin baligha nítorí ọgbẹ́ yìí tó dópin àjẹ́ ìpè làákà rẹ tọ́lọ̀ fún ẹ̀yẹn kò fẹ́ ẹ̀yìn yàtọ̀ sí tẹni tí ò ní làákà yìí. tó ìdí nì ó fi jẹ́ ìpè kò sí tàbí ṣùgbọ́n wọn lè èèyàn tọ́lọ̀ ẹlẹ́dàá wá fún ní làákà yìí tí ń lò bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ àtẹnudẹ́ náà wá fún làákàyè tó ń lò nídàkejì wọn lè dọ́gba bíi ti wulẹ̀ òkèrè mà torí ẹ̀ ló ti jẹ́ pé a rí i pé mùsùlùmí ní ìsìn tó ń lò làákàyè tiẹ̀ lójú ọ̀nà àti mọ́ lójú ọ̀nà àti sílọ̀ lójú ọ̀nà àti máa ṣe ń tọ́jú ẹ̀tọ́ náà lórí rẹ̀ ní òdi wọn bágbára rẹ̀ ti ṣe má tó sì ń dín sí gbogbo ntọ́nà ṣe léèwọ̀ fún kò lè dọ́gba pẹ̀lú ẹni tó ṣe pé fagbọn ọlọ́wọ́n bá yà ẹni tí ń sọ wípé kò sí nítorí ẹ̀fẹ́fẹ́ ṣèṣe ẹ̀sìn òsì ẹ̀ nítumọ̀ kankan fún un. gẹ́gẹ́ bí àwọn kan nílẹ̀ lárúbáwá àwọn òpónú táwọn sọ wípé igbó nílẹ̀ sí jẹ́ fáwọn èèyàn ìyẹn ní igbó tí wọ́n fà sí máa dorí rò wọ́n ní bẹ́ẹ̀ lẹ́sìn rí fáwọn èèyàn látàrí àìsè làákà ìsìn wọn tẹ́lẹ̀ ìgbà yẹn wa á rí i pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣẹ̀dá wa nítorí kálíbà wa jọ́sìn fún ìgbà tó náà wọn bá sì ṣẹ̀dá wa láti ìgbà kọ́kọ́ tó ti kọ́kọ́ ṣẹ̀dá bàbá ńlá wa àlùyé ádámù alayhi salam. ọlọ́run ọba ọ̀dà ike náà àlùjáná náà ni ó láti kó tó di kọ́lọ̀ da lọ́lọ́run ẹlẹ́dàá wa ló ti sọ fún màláìkà pé ilẹ̀ ládàmú ọgbè ṣùgbọ́n inú àlùjáná ni ọ̀kọ́ máa wà kó tó wá di wípé yọ padà dẹni tí máa gbélẹ̀ ti sọ yí ìṣe lágbára wa lẹ̀ látàrí ẹ̀ṣẹ̀ tí bàbá ńlá wa tí ó ṣẹ̀ àkọọ́lẹ̀ ti síwájú pé náà láàgbé ohunkóhun ó rí kọjá sábàbí rẹ̀ ilẹ̀ náà láàgbé eléyìí tó túmọ̀ sí pé ọ̀bá àtẹ̀mú bí ti wulẹ̀ ó kéré ma kéèyàn wá pe bàbá ńlá wa níjà pé wọ́n Ádámù alayhi salam ìwọ ló kó bá wa. wọ́n lọ gba tiwa jẹ́ wọ́n lọ sọ wọ́n dẹni tí ó lu pọ́npọ́n wọ́n lọ sọ wọ́n dẹni tí ọwọ́ adìbò ojú ojú mi tí ọba títí ẹ tí bá tẹ̀ tó kó láàmú agbóúnjẹ akànnáwọ́ lẹ́wọ́ ọba gàmọ́ alọ́ lára wọ̀ akànronú pé mo fẹ́ ní mọ́tò báyìí mọ́tò ọba dé wọ́n kó bá wa kó kó bá wa o àdẹ́mu alẹ́ ìdìsẹ́lẹ̀ àpò kó bá wa torí ẹ̀ wà ẹnu kọ́ọ̀lù rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa rán wa létí ìyá nabi muhammed sallallahu alayhi wa sallam nípa àgbà tí olúwa rẹ̀ sọ fáwọn màláìkà wípé èmi ò fi àrólé kan sórí ilẹ̀ wọn ò sì dá ọlọ́run ti sọ pé orí ilẹ̀ ni ó gbé torí ilẹ̀ orí ilẹ̀ dára yí báyìí ibi tí ti kọ́ pa náà ibẹ̀ náà la bára wa. bàbá ńlá wa àdéhùn alayhi salam ọlọ́run ọba ti fàlẹ́jẹ́nà tọ́ lẹ́nu wò ó ti rí gbádùn rẹ̀ ó ti màá ọlọ́run ọba wa ń fẹ́ pé tí òun bá tọ́ bá dé orí ilẹ̀ tó sì bí àwọn ọmọ àrọ́mọdọ́mọdókè pẹ̀ káwọn ọmọ àtàrọ́mọdọ́mọ rẹ̀ náà wá gbìyànjú kí wọ́n sapásasẹ̀ ọ̀nà tí wọ́n fi padà ń padà sínú àlùjánnà. torí ẹ̀ gbogbo èèyàn gbogbo èèyàn pátá wọ́n ti wà àlùjánnà rí lára bàbá làwọn ádámù alayhi salam bó láti wá padà lù ibi tíṣẹ́ wà náà ibi tíṣẹ́ wà náà nù. ádámù ní ìgbà tó délẹ̀ ádámù tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba foríjì fatalaqqa Adamu min rabbihi kalimatin fataba alayhi innahu huwa at-tawwabu rahim Adamu rí ọ̀rọ̀ kan gbà látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ ọlọ́run ọba gba tútúbà rẹ̀ nítorí pé Adamu àti yàrá wa Hawa wọ́n túbà lọ sọ́dọ̀ ọlọ́run. قالا ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ọlọ́run ẹlẹ́dàá wọn sì gbọ́ ọgbà ó forí jìn wọ́n á sọ pé ọlọ́run ò forí jìn wọn ṣé ìwọ lọ́ọ́ mà ní àbọ́lọ̀ ọlọ́run sọ pé mo ti forí jìn wọn. ẹ̀ẹ́dẹ̀mọ̀ àlẹ́ ìdìsẹ́lẹ̀ gbàtọ́ ni wọ́n bẹ ẹlẹ́dàá wọn forí jìn ádámù ó dání tí ń sin lọ ní ìbámu pẹ̀lú bọ́lọ̀ wọn bá ti ṣe fẹ́ pé kọ́ máa sin lọ mùsùlùmí tí ọba yí ọkọ mà bẹ́ẹ̀ nítorí pé islam yìí náà nìkan lẹ̀sìn lọ́dọ̀ ádámù náà ń sin lọ bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ Abdullahi bin radiyallahu anhuma ó ní asharatu qurun ẹgbẹ̀rún ọdún olóńbẹ láàrin baba ńlá wa ádámù alayhi salam àti anabi nuh alayhi salam táwọn èèyàn fi jẹ́ni tó ṣe pé kánú ala tawhid wọ́n jẹ́ni tó wà lórí sísọ ọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú ìdọ̀sùn wọ́n jẹ́ ẹni tó wà lórí sísọ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn. ayé ànábì níwọ̀n ní nǹkan dàrú táwọn èèyàn tó bá di pé wọ́n gbèrè wẹ́ẹ̀dì àti sùwà àti yahoo àti yahoo àti náà fèrè márùn ẹni wọ́n gbẹ wọ́n gbẹ fún àwọn èèyàn kan tí wọ́n jẹ́ abẹnugan láàrin wọn àwọn ẹni tó ṣe pé ikú wọn ó gbu àwọn èèyàn wọn jìgìjìgì wọ́n wá rò ó látàrí ìmísíṣe ìtọ́ni ìmísí rẹ̀ tó mísí wọn lára pé kò yẹ kí wọn àwọn eléyìí ó kú ká má ní nǹkan kan tá a fi máa wọn. bóyá láti àṣe ó ní kí wọ́n gbèrè wọn ni wọ́n gbèrè wọn ọ̀rọ̀ ni kí wọ́n gbé sí ilé àjọ níbi tí wọ́n máa péjọ sí. Si tí òbí jẹ́ pé wọ́n máa ń rí látìgbàdégbà lóòrèkóòrè ń gbogbo ìgbà tí òfin ní gbàgbé rẹ̀ kí lẹ́yìn náà torí rẹ̀ gbẹ́ ìre lónìí. ìbẹ̀rẹ̀ ẹ̀fẹ́ gbàgbé àwọn ẹni rẹ̀ ni ẹ̀fẹ́ gbàgbé àwọn ẹni bàbàrà àwọn ẹni ńlá. sọ ẹ́ rí i pé láwọn ìlú tiwa náà gbogbo wọ́n gbẹ́ ìre lóríṣiríṣi. wọ́n lè fẹ́ nìkan mọ̀wé lójú ayé rẹ̀ orí rẹ̀ fẹ́ fàyà. ẹgbẹ́ ìrì rẹ̀ síbi táwọn òsì nígbàgbé wọ́n lè fẹ́ nìkan náwó náwó ní ọlọ́rẹ́ ni àwọn ọmọ náwó ní ìnáwó tẹni tí kì í bẹ̀rù ẹgbẹ́ ìrì rẹ̀ káyọ̀ ọmọ aráńtì ẹ̀ wọ́n lè fẹ́ nìkan agbẹjọ́rò ní ọ̀dáńtọ́ ẹgbẹ́ ìrì rẹ̀ káyọ̀ ọmọ aráńtì ẹ̀ wọ́n lè fẹ́ nìkan oníbàbá ńlá àwọn atọ́sí àwọn ẹgbẹ́ orí rẹ̀ fún ọmọ aráńtì ẹ̀ bẹ́ẹ̀ yìí ti àwọn sálàfù pààlẹ̀ sálàfù sọ́ọ̀lì wà o sálàfù pààlẹ̀ àwọn náà wà ìyàtọ̀ wọn sọ àti pọ̀ kọ́ máa pè kí ó dáadáa torí ẹlòmíì fẹ́ sọ pé sálàfù pààlẹ̀ lọ́ba ní kí ni sálàfù pààlẹ̀ ọ̀dà rẹ̀ àwọn aṣáájú burúkú fún àwọn gbèrègbèrè onítàní àwọn èèyàn anabi Nuh alayhi salam wọ́n gba rere wọn kó kalẹ̀ iná ló bí sálùmí Nuh alayhi salam tó tún fi fẹ́ lu ẹgbẹ̀rún ọdún lórí kéèké àwọn alágídí burúkú tọ́ba di one thousand fún one thousand ọdún two thousand years wọ́n á lo nine hundred and fifty years ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta lànà Nuh alayhi salam fi ń pè àwọn èèyàn yẹn ọ̀rọ̀ gbọ́dọ̀ wá má lakum min ilahin ghayruh ẹ máa ń sin Allahu lọ nìkan ẹ lọ́ba mi ìtọ́tọ́ láti kò lójọ́sìn yàtọ̀ sọ nìkan tí wọ́n gbọ́ wọ́n gbọ́ kàkà bẹ́ẹ̀ yẹ̀yẹ́ wọ́n fi ń sè. ẹnìkan sọ pé ẹ̀sìn mẹ́ta lọ wà àwọn sọ pé ẹ̀sìn kan lọ wà àwọn sọ pé ẹ̀sìn kan lọ wà ó ní ewu lẹ́sìn kan tó wà lọ́dọ̀ tí wọ́n sọ pé ẹ̀sìn kan tó wà yẹn kì í sọ̀dọ̀ ìpa nìkan ló ti wà títí dọ́dọ̀ lọ ẹ̀sìn kan náà ni inna dina inda Allahi islam ẹ̀sìn lọ́dọ̀ Allah ọ̀nà ni al-islam wọn kì í ṣẹ̀sìn fẹ́lòmíì yàtọ̀ sọ́lọ̀ ọlọ́run ọba tá a fẹ́ ṣẹ̀sìn fún olóòrùn sọ pé ẹ̀sìn òpé méjì lọ́dún ẹ̀yọ̀ kan ṣoṣo ni ó tẹ̀ sí pẹ́ni tí bá dé sí nǹkan míì tó yàtọ̀ sí ẹ̀yọ̀ kan ṣoṣo tọ́lọ̀ wọn bá pè lẹ́sìn yẹn kì í ṣe lẹ́sìn láàpè olùsẹ̀sìn láàpè ru onítọ̀ torí kọ́ lọ́n sọ pé inna dínà islam ẹ̀sìn lọ́dọ̀ Allah òun ní islam ọlọ́run adúpẹ́ fún ọ tó o jẹ́ àti nọ́mbà wọ́n bá ìṣe bá mu báwọn náà bá máa ṣe dáàmú agbára gbóná dáàmú ọmọ lórí àná o bá ti bá wa ṣe o máa wọ náà o máa wọ kíníkà ẹ̀rù nínú islam sápáàdì ní káfíìrì ọwọ́ jahannam ẹgbẹ́ bá ṣe pé ọba yẹn lẹ́rù jahannam apáàdì kókòkò abẹ́rìkà ẹni tó bá wọn ti translation kọ̀ gbọ́ yorùbá iná apáàdì wa lọ́lọ́run pèsè kalẹ̀ dé káfíìrì àbíkí ni jahannam yọ sọ̀rọ̀ náà jahannam wọn wọ̀ ọlọ́run tó ń ròyìn fún wa ó ní ti ná. tó bá dàbí ìgbà tó fẹ́ kú lára àwọn ọmọ aná kò gbogbo náà ó sá gbogbo gbà tó kú fún wa ní pé kí ni wà. subhanallah má jẹ́ ṣùgbọ́n nǹkan máa ń dàrú máa ń lọ́wọ́ nǹkan máa ń dàrú máa ń lọ́wọ́ wọ́n máa pọ̀nà lánàá tòun náà ni tó ṣe ọ̀pọ̀lọpọ̀ kó ti lè yà wá lẹ́nu nítorí pé àkọ́lé ọlọ́run ọba tó ti síwájú òun náà ni wípé ẹni tí ó gbọ́ tí ó gbà tí ó sì lọ bó ti ṣe tá àti bó ti ṣe yẹ wọ́n kéré jọjọ. Ah, ẹbí ṣètò ọdún ti sọ wọlé ẹni dídò ẹsẹrọ ọhún ṣàkírí èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn ò ní bá wọn lẹ́ni tí ọmọ ẹ̀sìn wọn lọ ọlọ́run náà ti tún sọ fún wa ó ní ọkọ ní ìlú mẹ́lá ìgbàdì ẹ̀ṣọ̀kó kékeré pátápátá gbà ẹ̀ta wọ́wọ́ nínú àwọn ẹrú mi ní máa dúpẹ́ sí mi ọlọ́run ní máa fi mi. gbogbo eléyìí ò ká máa wá ká káfíìrì lọ́pọ̀jù má ti tara rẹ jẹ gbogbo òsirò tó ń bá ṣe ìrọ̀ lásán ni. nígbà tí wọ́n káyọ̀ láyé lónìí wọ́n ní tábà tó seven billion àwọn mùsùlùmí àti ìmùsùn billion ẹ̀ ní ìsìn two to seven two to five lọ́dọ̀ sí ẹ̀wọ́ lọ́pọ̀ jù náà kò ní ìdíkà lọ sùn two to five ẹ̀wọ́ lọ́pọ̀ jù kálukú náà máa á five pọ̀ ju two lọ. two times one son náà à ń bọ̀ wọlé eléyìí. akọ́nàkùnmọ̀ wá ẹnìkan ní ẹ̀sìn ọmọ ìpọ́ọ̀lù náà wà ẹ̀sìn kan àbáláyé yóò bá àwọn ṣe déédéé o kí ẹ̀sìn kan àbáláyé ó lẹ́rọ abáláyé síbi àti gbọ́ tí ibùnà abbas sọ ní ìsìn ó ní láàrin adam aleyhi salam sí anabi nuh aleyhi salam asharatu qurun sẹ́ńtúrì mẹ́wàá sẹ́ńtúrì ọdún mélòó ni hundred years hundred and ten equals to one thousand ìní mẹ́láàrin adam àti nuh sẹ́ńtúrì ló síwájú ní àbí adam. ádámù alayhi salam láàrin ádámù àti nù alegba ọdún sẹ́nìkan kọ̀ ọ̀sẹ̀ bọ́ rí lẹ́yìn rẹ̀ làwọn èèyàn dànàbì làwọn ni wọ́n di pé wọ́n gbé pẹ̀ wọ́n ń bọ́ wọ́n ń sè dípò Allah ìwúlẹ̀ aṣíwájú ni kásán kásán nìkan tọ́ba ní ayé gbogbo ayé ẹ̀sìn tá a bá láyé ní Islam bọ́lá ayé kọ́nà àti sẹ́yìn bára yín ẹ̀hìn lẹ́yìn ti bẹ́ bọ́ lẹ́yìn ti bá à ń bọ́ bí à gbogbo ayé ẹ̀sìn tí gbogbo èèyàn gbogbo èèyàn tí wọ́n bá láyé òun náà ní kì í

ẹgbẹ́kọ̀ pẹ̀lú rẹ kìí ṣe kúrúntù sànàbì ni àbírànṣẹ́ ọlọ́ ànàbì ni bẹ́lẹ̀nàbì ànàbì ọlọ́ni kìí ṣe ránṣẹ́ rẹ. tó ànàbì ọlọ́ni ti wá gbọ́dọ̀ jẹ́ abọ́gibọ̀ yóò wá jẹ́ pé sìntàn lọ bá láyé kí ni kábọ́gi kábọ́ torí àkàrà aleyhi salam ló ṣe orí ìsìláàmù lànàbì Nuhu pe àwọn èèyàn bọ̀ wá sórí rẹ̀ tí wọ́n kọ̀ láti gbà tó fi lu ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún ó lé àádọ́ta lẹ́ni tí fi ń pè wọ́n kọ́nà ọbọ̀ tó rán omi tó fáàlì tọ́lọ́ fi palẹ̀ ayé rẹ nígbà àkọ́kọ́. ẹ̀sìn yìí àlè ìsìláàmù yìí kan náà. tọ́lá wọn bá tún rán anábì ibrahim aleyhi salam kó wá pèpè lọ sídìí rẹ̀ ibrahim aleyhi salam òun náà lẹni tó lọ́n sọ fún wa nípa rẹ̀ pé wọ́n mẹni wa man yarghabu an millati ibrahim wọ́n mẹni wa man yarghabu an millati ibrahim illa man safiha nafsahu wa náà istatainahu fi dúnìyà iná wọ́n fi àkírọ̀ dunya وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون النبي إبراهيم عليه السلام الله لن يكون سيو تيوتاكي تقبقو سيلا النبي إبراهيم عليه السلام أفنتوا بقى قولي على عليه torí pé ọlọ́run bá ti sálẹ̀ sà nílé ayé yóò sì máa bẹ nínú àwọn ẹni ire tó adi lọ́la gbẹ̀ndàlùkìyàmù olùwà ẹlẹ́dàá rẹ̀ nígbà tó sọ fún pé kó di mùsùlùmí anabi ibrahim ọ̀sẹ̀ méjì kò ṣe méjì qala aslamtu li rabbil alamin mo di mùsùlùmí fún olúwa gbogbo àgbáńlá yìí mo sọ pásọsẹ̀ sílẹ̀ fún Allah ibrahim àwọn ajẹ́ ọmọ lórí ti àyíká ọba àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ nípa islam bẹ́ẹ̀ náà ni yakubu aleyhi salam òun náà bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ nípa islam ẹ̀yin ọmọ mi ọlọ́run ti ṣẹ̀ṣà ìsìn kan fún yín o òun náà ni al-islam torí náà ẹ mẹ́sẹ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí ẹ mẹ́sẹ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí torí ẹ millata abikum ibrahim huwa sammakumul muslimina min qabl ìlànà bàbá láyé ni ibrahim aleyhi salam ọ̀nà ní islam ṣebí ibrahim ti pè yín mùsùlùmí látọjọ́ tó ti pẹ́ torí àtúrọmọkùnmọlá lọ́dọ̀ àwọn tí èsè mùsùlùmí gan wọ́n ní ibrahim aleyhi salam ó ní bàbá àwọn òjíṣẹ́ bàbá àwọn àrẹlẹ bàbá àwọn àrẹlẹ jẹ́ mùsùlùmí káàdì ránṣẹ́ jẹ́ mùsùlùmí ló jẹ́ ìsìláàmù yìí làwọn èèyàn nábì ibrahim kọ́ ní ìgbà tí anabi ibrahim fẹ́ fi yé wọn pé à ń bọ́gi à ń bọ́ ọ̀pẹ̀ kò sọ́nà bẹ́ẹ̀ irọ́ lásán ni òfútu fẹ́ tẹ rọ́ sẹ́sì mọ̀ pé àwọn ẹni tí ń bọ́gi tí wọ́n ń bọ́ ọ̀pẹ̀ ń tiwọn àwọn àwọn náà mọ̀ pé rọ́ ni ṣùgbọ́n ẹni tó bá pè ní rọ́ òní wọ́n dojú ìjà kọ ó dàgbẹ́ ló ń sọ ni. kí ẹhànà ti mara rẹ̀ lẹ́hànà ẹni tí ó pè lẹ́hànà tí ó dìjà òun náà ní retí anabi ibrahim alayhi salam ó ti sọ fún wọn ike àwọn òòsàn àwọn ẹyí wọn gbọ́rọ̀ dábàá pé ń wọn wọn gbọ́ wọn àwọn àwọn dábàá pé ìyá ọmọ lẹ́yìn wọn tó yẹ kí máa wò ó àwọn ṣùgbọ́n bẹ́ẹ̀ la bá àwọn bàbá wa tí wọ́n ṣe àṣìṣe sọ pé tí bàbá ẹni ṣe á pàtì kò lè rọrùn hmm, kò lè rọrùn bẹ́ẹ̀ wọ́n ti ń dání tí ọ̀gbà ìsìláàmù láàmú náà nù lónìí onídìí mọ̀ pé ìsìláàmù ọ̀nà ni ṣùgbọ́n báyìí lọ́wọ́ tó fi ń tó ń bá bàbá òun lórí rẹ̀ sílẹ̀ tó ń fẹ́ sọ pé bàbá òun sì nàní tó ń fẹ́ sọ pé bàbá òun káfìrì torí rẹ̀ dákun ẹ̀fọ́ mú ọ̀nà àmàyàn òun ò lè fi tó ń ṣe yìí lẹ̀ nítorí tàwọn dáàbì lókè tí wọ́n bá sọ dáàbì sí jahannam tí wọ́n tẹ̀lé kí ni tọ́mọ fẹ́ ṣe fún bàbá nínú náà jahannam tí yóò bá dín tiẹ̀ kú ó ní bá dín tiẹ̀ kú kí ló dé tó fi jẹ́ pé púpọ̀ ló ti fi ojú ọ̀nà dáàbì rẹ̀ lẹ̀ nínú ẹ̀ kí ló dé tàwa lè gba ìsìlámù tó fojú ọ̀nà à ń bọ̀gì à ń bọ̀ pẹ́lẹ̀ tó fi wá wúwo lára rẹ̀ ó ní ẹ tẹ́bá ní kò fi lẹ́nu ìsìn wọ́n ti sọ ní ògúndìmí ó sọ ní abíọ́rò abọ́yadé ọ̀túnwòmí báwo ti bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ is just history ọ̀ hakini dánú darí ọmọ jẹ́ Muhammad ọmọ jẹ́ Ahmed Abdullah Abdulsalam formerly known as Ogunjemi. Olùkọ́ yẹn wa àwọn olùkọ́ formerly wa. they are because i'm a muslim now allah àwọn èèyàn ọmọ bọ dúpẹ́ fọlọ ok wà ní bàbá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ Ògúnṣọlá ọmọ adé Abdulsalam Ògúnṣọlá gbókò bàbá rẹ̀ òsè kò sè yípadà òsè ẹ ló bọ fọlọ fún a máa jáde nù àwọn bàbá rẹ̀ òkú làwọn Ọlọ́run á yọ wọn àlàyé jáde nù kí ni tó burú mẹ́ tó fi wá máa ronú sí pé kí n ṣe islam àti kí n ṣe islam nígbà tí anabi ibrahim aleyhi salam tó fi hàn wọn ìmpákì wípé àwọn òsè àwọn yóò ní nǹkan kan tí wọ́n lè ṣe sẹ́ni bọ́ọ̀dì tó yí àké wọn afá ní ìsìnká pẹ́ nìkan yọ àké sẹ́yìn ṣe àtòkèrè láti yẹ ni àbẹ́ dùn pé màá rí ibi tó gbà sẹ́wọ̀n bá tòkèrè lẹ́yìn òsì yẹ torí pé nílàkàì ẹ̀ mọ̀ntẹ́ǹtì ṣùgbọ́n àwọn òòsà àwọn yẹn àwọn dúró nù torí wọn ò àwọn ọ̀dà kàmà anabi ibrahim ti fi súnmọ́ wọn akéwì wọn ti pọ́n dáadáa fa anabi ibrahim sọ́nù wọn látàrí káwà gbáwò ètò wọn rí lọ́nà ètò wọn rí lọ́nà ètò wọn. anabi ibrahim ti sọ wọn wọ́múwọ́mú lẹ́nu ẹgbà islam ọlọ́run ẹgbà islam kò burú torí pé anabi ibrahim alayhi salam ọlọ́wọ́ tó lè fi yí nǹkan padà so ìgbà míì náà ń bẹ táwọn náà ní lágbára láti fọwọ́ yí nǹkan padà á fọwọ́ yí padà táwọn ìfagbára wọn ní ká àfẹnù yí padà ẹnu ọ̀gbìn ní ká àfọkàn kọ́ eléyìí lè tọ́lẹ̀ jù nínú ìmáàlì kàkà kí àwọn ẹlẹ́bọ kí wọ́n ronú wọ́n mọ̀ pé orí àánú làwọn wà ìjẹ́ni tó wà lórí àánú àwọn sì ti fojú hàn gbangba òbúkátà àríyànjiyàn má wọn á pe ànábì Ibrahim alayhi salam. أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم سؤال فجاء الله وعلي ما باي هو إبراهيم إلا ما يقبره <laughs> هي أقول الله وعلي àwọn ọlọ́run wa ìwọ ló fojú wọn rí màbá òkú wọn sínú pọ́njú. ṣé ẹ náà ní sẹ́ni téèyàn bá jẹ́ mùsùlùmí ó rí wọn èpè ṣé bọ́lọ̀ làákà ìlà fi bẹ̀rẹ̀. ẹ̀rọ màmá bí ọlọ́ àwọn àìní nígbà tó lọ sọ̀rọ̀ nínú alukur'ani níbi kan tó ní ẹ̀ ń ṣe làákà yìí Umar ní wàláhà àní làákà yìí ká tó di mùsùlùmí ìyá bá àní làákà yìí ẹ wà wọn lárúbáwá tí ilẹ̀ bá mọ́ dẹ́bínú yóò ju àwọn kóró kúrò lára rẹ̀ tó bá yọ kóró kúrò lára rẹ̀ dẹ́bínú yóò wá fi ya àwòrán èrè nígbà tó bá ya àwòrán èrè nǹkan pẹ̀lú dẹ́bínú yóò máa bọ́ yóò máa sìn látàárọ̀ dalẹ́ nígbà tí lè tu tí ọba rẹ oúnjẹ tí ó jẹ ọlọ́run tí ti ń sìn látàárọ̀ ni ó tún jẹ nbọ làákà yìí náà wà o ní làákà yìí ẹni tí ò bá jẹ́ mùsùlùmí kò lè ní làákà yìí ẹ̀yẹ́ bí ẹni tó gba Islam ike báwo ló fẹ́ fíìlì ní ìsìn síbò ti ṣe wà lánàá tó bá fẹ́ sòdodo fún yín yóò sọ pé orí òun ṣẹ̀ṣẹ̀ pé ni torí tẹ́lẹ̀ wọn ò ní làákà yìí làákà yìí náà wà á dá ní ìsìn sọ pé one plus one plus one equals to one lápẹ́ ìdá. sani kan bá sọ pé one á sọ pé ah kò dájú pọ̀ ọgbà nù because ọmọ tí o ti wọ sùkúlù tá a bá mú dérí ẹ bọ́tù wọ́tà tá a mú mẹ́ta kalẹ̀ fún ta ní ká ọmọ sọ pé ní èjì ẹ̀ta masha allah la quwwata illa billah. yàtọ̀ kọ́ mọ́tọ́ ní ẹni èmi èmi pé ah, ó ò ṣe làákà ìdẹ ó ní a ẹni ẹni tó kún ẹni ó dé ní ẹni tó kún àpò ọ ìyẹ lọ fẹ́ jọ ìyá lọ ìyá ń gbà kọlọbọ bàbá rẹ ló fẹ́ jọ wọn máa tì síra wọn torí ẹ̀ ń ṣe jẹ́ pé làákà ìdí pé àfi tí yẹn bá mọ ọlọ́run gbódòdó bàálẹ̀ ni làákà yóò tó ṣiṣẹ́. akramakumullah wọ́n rọrùn pé kò sí ní dábẹ́ ṣe fún ọmọ ẹ̀yọ ọmọ ẹ̀yọ ọ̀dájú ọ̀dájú púpọ̀ ẹni máa ń ṣe ní tẹ́nìkan ò ṣe rí ojú rẹ̀ ní láti rí ní tójú ẹnìkan ò rí rí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pòwe lójú ayé yorùbá wọ́n ti ń pabọ̀ sí pé wọ́n tẹ̀lé má sọ yorùbá torí ẹwo lẹ́sìn ọ̀dá bá nàbí Ibrahim tójú ẹnìkan rírọ̀ ẹ̀yìn kò rí rí kò rí rí wallahi. ìgbà tí wọ́n dá lẹ́sẹ̀ àwọn tó tó wọlé fún mama ṣètọ́nì lọ́wọ́ wa bàbá ọ̀daràn lọ́wọ́ kọ́ wọn pé ẹ fi kànàkànà ẹ fi ìyanúbá wọ́n fi kànàkànà wọ́n fi kànàkànà èyí nìkíní kejì tó di mú ọkà sọ́ọ̀lẹ̀ ni yọ bàrà ń bẹ̀. sọ àwọn ń tètè sànàbí Ibrahim alayhi salam ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá á ti parí sẹ́ẹ̀sì ẹ̀ nǹkan kan àti sàn nàbì ibrahim aleyhi sàlá nàbì ibrahim bá bẹ̀ ọlọ́ni kúlẹ̀ ayélujára ní ìbàdàn ọ̀sẹ̀lẹ̀ mẹ́ta alẹ́ ibrahim jẹ́ nǹkan tí ó tutù ní tutù tàlàáfíà wọ́n mọ̀tò lọ́wọ́ máa dàbí ìgbà tí wọ́n á nu fírísà wọ́n nàbì ibrahim aleyhi sàlá ẹ jẹ́ ká wò ó kápá wà náà ń bẹ láyé jọ́ọ̀ wọ́n ti wá sọ anabi ibrahim sínú náà ẹnì pé lẹ́yìn ìgbà tí náà bá jó tán ládùúgbò ọjọ́ tó fi jó àwọn èèyàn máa gbọ́ pé àlọ́ lẹ́rù rẹ̀ láì ọ̀daràn ọmọ tó dájú burúkú ọmọ tó sékìní. àfà àdébẹ̀ anabi ibrahim bá tó dìde sẹ́ẹ̀dù kálukó tulẹ̀ ní pé á ah, eléyìí èsè yàn. ọlọ́run ẹ̀dá gbogbo àwọn àmì yìí ló mú wá bóyá káfíìrì ọ̀jẹ̀ gbọ́ náà gbọ́. ẹwọ fìràwọn àti anabi musa aleyhi salam ebi isilamu yìí náà anabi musa pé fìràwọn lọ sí ìdí tí fìràwọn yarí ọmọ ilé pẹ́ẹ́nì ó ní ọ̀hún gan lọ́lọ́ kí tí wọ́n tó ṣe pé kọ̀ga ana rabbukumul a'la èmi ló wá ń jù ọ̀la fìràwọn ya gbẹ́rù gbárí burúkú nínú ọ̀daràn sì ti wáyé hmm, ọgbọ́dọ̀dọ̀ jù. nínú kéèyàn yẹ ọ̀daràn ṣòro àwọn gbogbo ọ̀nà tí wọ́n gbà láti rí i pé òun rí ànábì Musa gbèsè ọlọ́wọ́ bá ní òfun pa ẹnì kan tí ẹni tọ́lọ̀ ọba ọba pa kò ní kú kò ní kú yàtọ̀ sí wọn tó gùn ti fọ́ orí ẹ̀ ògùn àdánù ó ní kó gbé kánná gbogbo irun ara wọn irun abẹ́ irun abíyá ó ní kó wọ́n pa. abẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ ọlọ́run á ti bákan bàkan ẹ̀dì pò kọ́ mu ni wọ́n wá lò ní kọ́ kọ́wọ́ kúnà ọmọ kọ́dà rẹ̀ lásán ayé yọ ayé wo ló ń gbé ká onáà padà bá tiẹ̀ dé pé rí nu ọba ti bọ́ ayé òfin tẹ̀lé ká náà ni ọ̀pá yìí èyí tẹ̀ ń tẹ̀ ń wá tọ̀ ẹ̀ wá àwa sin lọ ọlọ́run ni ọ̀pọ̀ àwọn àjọ tọjọ kú wa bá pé kí lẹ́yìn rò pé ọ̀pọ̀ olóògùn náà oògùn náà ni wọ́n pa oògùn àdánù náà ni wọ́n pa ẹni bá dó sọ lọ ọlọ́run ni tí dó sọ lọ kó wá dá máa ṣe yọ fún lóríta ọlọ́run sọ fún wọ́n sọ pé kẹ́kọ̀ọ́ ń gún yẹn sí atọ́bi òsíkí á ní ò bá àìlà ìlọ́wọ́ á máa ké pààrọ̀ oúnjẹ jẹ fa ẹlòmíì pọ̀nmọ́ ní máa rà jẹ níṣẹ́ tí bẹ́sikẹ́ gbayé nìsín bẹ́sikẹ́ lọ́pọ̀lọpọ̀ jẹ wàláhì tí kẹ̀kẹ́ bá ṣẹlẹ̀ wọ́n á ní wọ́n dẹ́bọ̀ fún wọ́n lẹ́bọ̀ ẹ̀ pa orúkọ orúkọ funfun wọ́n á di kíláàsì of emergency lọ́dọ̀ àwọn tí ń tẹran àṣọ èyí náà dára níyìn o tẹ́mu tẹ́ran wọn lọ́wọ́ tẹ́mu bá àwọn ewúrẹ́ funfun ká ìwọ funfun náà dúdú tẹ́lẹ̀ wọn gbogbo ẹ̀ ìwọ láì jẹ́ wọn nínú wọn tẹ̀lé fún special mission special mission àbẹ́ ẹ̀gbọ́n so wọ́n wá pa odidi orúkọ wọ́n ní nǹkan kan gbọ́dọ̀ míì wọ́n wá sí wọ́n gun wọ́n gun yẹn atọ́bi osiki oúnjẹ tó ń wò rí jẹ ẹjọ́ pé tí léyà bá dé gan kò rówó pàdé òní àwọn akpọ̀rúkọ ọmọ gbogbo oríta mẹ́ta dára lẹ yorùbá yìí adúpọ̀ ẹ̀fọ́lọ́ pé wọ́n gbẹ́bọ̀ mọ́dá kẹ́kẹ́ yìí ah ok kápítà la wà mọ̀lítà ẹ̀rọ rìn àbẹ̀ ajẹ́bẹ̀ ẹ̀kọ́ bá ẹ̀ tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ń pè wọ́n yẹn ọ̀rọ̀ burúkú náà ń pè wọ́n yẹn tọ́lá ti dẹ́gbẹ̀ òfò ẹ̀gbẹ́ àdánù wàláhì ọ̀ràn wọn pè torí pé yorùbá náà ló sọ wọn ní èṣù ọ̀nà nílé oríta àbí ọ̀kọ́ ni táwọn ni wọ́n dẹ́gbẹ́ lọ fún. ọmọ ìyá wọn ọ̀rẹ́ wọn lè sùn ṣètọ́ọ̀nù ìní ń jẹ́ ṣètọ́ọ̀nù ẹ má bá pé bẹ́ẹ̀ lédè yorùbá náà ṣètọ́ọ̀nù ẹ má túmọ̀ ṣètọ́ọ̀nù sẹ́sù o ẹ má túmọ̀ ṣètọ́ọ̀nù sẹ́sù tó kò síbi tọ́lọ̀ sí ni kẹ́ máa gún fún ṣètọ́ọ̀nù o kò síbi tọ́lọ̀ ti kẹ́ máa ṣe lò síkìsì kẹ́ ẹ máa kó didi àwọn ti pè orúkọ. ẹ̀rú ẹ̀rẹ́ sí ẹgbẹ́ rẹ ẹyin ní ọ̀jẹ̀ ẹyin àádọ́ta torí tọ́lọ̀ ìwọ tó ọ̀jẹ̀ ẹyin àádọ́ta rí láyé títí tó fi pé táàtì yẹ ọ̀wà ọ̀wà gbé ẹyin àádọ́ta òbí náà bẹ̀rẹ̀ òkò kan sórí ta kó bá sọ̀rọ̀ tó sọ ọ̀tá àwọn mùsùlùmí lòmìnira ìsìláàmù wọn tó ti fílẹ̀ ti pẹ́ ọ̀daràn àwọn ànábì ọlọ́run àwọn dúró tọ́lọ́ọ̀nù wàláì tó bá pé irú àwọn èèyàn ayé èsì làájá ànábì Musa pápá kó tún lọ jẹ́ Yorùbá ah, yóò gbọ́ bàjẹ́ yóò sọ òbúdọ́gba táàsì bo ìsirá ọ̀nà yìí ìlànà bá kà kódà òun ti gbẹ gbogbo ayé gbogbo ẹ̀jẹ̀ gbogbo ọ̀tọ̀ ẹgbà nínú ọjọ́ ọ̀nà yóò tẹ̀lé àlọ́ ìṣe bẹ́ẹ̀ yóò gbẹlẹ́ bu yóò ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ atọ́sọ̀rọ̀ aláàfáàní yorùbá ga olóògùn ni wọ́n babaláwo ni wọ́n ọláwo nàìjíríà limited. tòtúmọ̀ tí wọ́n ti fi àwọn èèyàn olóòtú di ẹni tó jẹ́ pé kọ́lọ̀ lọ́wọ́ kọ́lọ̀ rọ̀ṣúlù ló mà ṣùgbọ́n nígbà wà láti ìlú dàrú ìmáàmù bá gbé alábàáhùn pa. bàbá ìmọ̀ ọmọ ọ̀rọ̀ bàbá ìmọ̀ ọ̀pọ̀ náà sọ lónìí. òyìnbó ọdún ọkùnrin ọ̀tọ́. bàbá ìmọ̀ o ti tún bọ́ ọgbọ́n títí àti àti èsì bàbá ìmọ̀ bàbá ìmọ̀ náà ni bàbá ìmọ̀ lọ́dọ̀ dára para. àti pẹ́ kọ́ lọ́ọ́ pa àwọn ìmọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ lẹ́yìn torí pé sẹ́yìn rí sẹ́ máa pè yàn lásìwájú ẹ̀sìn amánà ńlá ń bẹ lọ́rùn ẹ̀ amánà ńlá yẹn kì í ṣe wájú àwọn èèyàn lẹ́sìn fẹ́ pààtì iwájú ọlọ́ tí ìyàbá ti kọ́ iwájú ọlọ́ ó kú oríire àwọn ìlú kan wà lórí ẹ̀wá yìí tẹ́lifíṣẹ́ gbọ́ bá jáde àwọn ọgbọ́n kọ̀ọ̀kan lọ júbà gbogbo lè má mú lù bẹ́ẹ̀ náà lọ́rọ̀ tọ́ba kíje yóò bàbá lè má mú lù. ẹni ìmáàmù lẹ́yìn mọ́ọ̀mù lẹ́yìn kọ́ọ̀lù lọ́hùn kọ́ọ̀lù rọ́sùlù ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ojú ọ̀nà ọkọ̀ ojú irin kọjọ́ ti mọ́tò mùsùlùmí làwa àwọn ẹsẹ̀ náà ìdílé tó fún pé wà ní mùsùlùmí ẹni tó bá gbé ẹbọ tó bá ti lọ mùsùlùmí egun rẹ̀ ó déèyàn mùsùlùmí làwa ọlọ́run ló sì máa ń sọ yẹn kò sí nǹkan kan tó lè sọ yẹn lẹ́yìn Allah anabi musa aleyhi salam fìràwọn ó ṣe gbogbo tí ó ṣe ìta ńgbà tí ọ̀rọ̀ wa dójú àmì anabi musa náà kúkú sojú abẹ́ǹkò ọ̀rọ̀ ti yé mi báyìí ṣé ìwọ fìràwọn náà yóò lórí ibu yọ à ẹ̀ẹ́ ọ̀rọ̀ sọ bá dúró fìràwọn náà kó lórí ibu yọ lójú rẹ̀ tó ti tẹ́ ẹ lọ́ọ́ anabi musa náà bá ọba mórílé àbítọ́lọ̀ ní kó mórílé. àwọn jama rẹ dá tẹ̀lé tó nígbà tí wọ́n fura wọ́n rí pé ọ̀nà kúrò ń mú ẹrẹ yìí wọ́n mú sà wọ́n ní tọ́lọ̀ gbogbo àwọn àlẹ́yìn rẹ máa jó sọ àlẹ́yìn rẹ mùlẹ́fìkì pọ̀ tẹ́títọ́ bá lẹ́yìn tó ní rẹ́nìbọ̀dì má. tó àwọn eléyìí wọ́n sá ń tẹ̀lé wọ́n ń tẹ̀lé tó wọ́n wá sọ wọ́n musa fọlọ́n búra pé fìràwọn náà bà wá musa sọ fún kánà inna ma'iya rabbi sayahdi láìláì aláàánú fìràwọn lè bá wa olúwa ẹlẹ́dàá mi ń bẹ pẹ̀lú wa ń bẹ pẹ̀lú mi ọkọ nà màmí. sẹ́yìn kọ́mọ bàbá mi náà fi kí máa ń kọ́ ya ti ti fọ̀nà mọ́ ọ́nù. torí tí wa nǹkan ló ní í dá òkúta òtútù ní kọ́. àwọn kọjá lálàáfíà kí wọn lè jọra wọn náà wáwí ó ní ashhadu an la ilaha illa alladhi amanat bihi banu isra'il wa ana minal muslimin ìgbà yìí láàárọ̀ bàbá alágídí nínú oríkì ìfìràwọn náà ìgbà yìí láàárọ̀ bàbá abú aláìlórí lọ́wọ́ aláìníláàkáì ẹni tí a ti ń bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹgbẹ́ ẹgbà ẹgbẹ́ ẹgbà táyà tó pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ṣe rí nu lónìí. báyà bàbá rẹ báyà gbẹ rẹ báyà síwájú kan ni báyà gba àdúgbò ni báyà baálé ìlú ni báyà ọba àwùjọ ni òun ní í ṣe tọ́takùtọ̀ lọ́hùn á sì máa bá sọ̀rọ̀ bàbá ẹ ti tọ́lọ̀ bàbá ẹ ti tàṣetán nílẹ̀ ikú bẹ́ẹ̀ òní yóò fi hàn pé wọ́n kéré yí ẹ̀sán ń dùn wọn bì àfa àtikú bá wá dé náà ni pé ọmọ ń dáná rí ọmọ ń dáná rí ọmọ ti lè fún ó sì ń bá mi sọ̀rọ̀ kan báwọn mọ̀lẹ́ka fún mu lọ pé ìwọ kọ ìwọ kọ nítorí pé gbàgbọ́ ẹ̀kọ́ gbọ́kọ̀gbà ọkọ̀ láti gbọ́ ọkọ̀ láti gbà ẹni tí ń dà wọn lọ́ọ̀rọ̀ àmúláwùjọ wa nù ẹni tí ń bá wọn sọ̀rọ̀ ojú orí rẹ̀ làwọn máa rò. àwọn ha pé ìjọba ah, àtàwọn ẹgbẹ́ tó ń bọ̀ ọmọ láàyè wọ́n máa bọ̀ sọ̀rọ̀ láàyè bàbá yóò bá orí làwọn ọmọ bíi bírèkì ní wò yín bá wọn sọ. ó ní í ṣe pẹ̀lú wa mẹ́jẹ asorí ibú ti lọ àwọn ẹni tí ò sí lọ ti lọ torí ẹ̀ gbogbo alágídí ẹni tó kọ̀ láti sin lọ wọ́n tún kéré sí nọ́mbà àwọn ẹni tó ti lọ. akófó ọrùkọ́m xeyìrún mi kúlẹ̀ àdìkù. ọlọ́run bá ní ṣe ìṣèkèfé rí sí yín tó burú ju tàwọn ẹni tó ti lọ lọ ọmọ tí. síbẹ̀síbẹ̀ ọlọ́run pa wọn abúláwò kọ́ ọlọ́run pa àbújá lè kọ́ ọlọ́run pa wọn. àbújá oníwọ́pẹ̀ àwọn ọ̀rọ̀ àdìgì ọmọ onífẹ́ràn náà ti àlùmọ̀ muhammad sallallahu alayhi wa sallam tábà tí wọ́n á mọ̀ pé lórí Islam ẹ ẹ ok ìwọ tó ní kì í ṣe Islam kì í ṣe Islam kí ló mú fìrà àwọn náà sọ pé wà á nà mí nà mùsùlùmí èmi náà ti dọ̀kan náà mùsùlùmí kò sí sọ pé òun ti dọ̀kan náà àwọn Yahudi ẹ̀kọ́ anabi Musa ni sọ̀rọ̀ pé wa gbogbo oníkálukú gbogbo oníkówà Islam náà ní ká ṣe. jama ọlọ́run sọ nínú Al-Qur'an nínú Suratul ayé àti bùkátà kó ní kálukú wa kó fi síwájú rẹ̀ kó má gbèsè papọ̀ ká máa ronú nípa rẹ̀ ń gbogbo gbà ká má sàsùn péye ká máa rántí pé àwa a ní nǹkan kan pàtàkì tó ṣe kókó tọ́lọ́ ti torí rẹ̀ dá wa nǹkan yìí iná lọ́lọ́ sọ nípa rẹ̀ pé wa ma khalaqtul jinna wal insa.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 kókó tó ń pàtàǹtì ń bẹ̀rẹ̀ ayé yìí ẹ̀mí rẹ̀ gún kò gùn orí sí àbó òyì sí ọ̀nà ńlá àbí ọ̀la ọ̀bọ sí àbí ọ̀bọ sí fún ọ kókó kan wà tó fà tá a fi wà nílé ayé yìí ọlọ́run wọn dá àlejò nu wọn ò sì dáyà nítorí nǹkan míì tọ́ta iná kóun ó lè bá àpáwá láṣẹ ká máa sìn ọ́ kóun ó lè bá àpáwá láṣẹ ká máa sìn ọ́ mi ń tọrọ ọ́sì kíkà lọ́dọ̀ ẹnìkan yín o èsì tọrọ pípẹ́ bọ́ mi ọlọ́run gan-an lọ́bọ ọlọ́rọ̀ alágbára ọba tó nípa. àyíká nínú ayé àyè ọlọ́run ní ìdá ìjànú àti èèyàn nítorí nǹkan kan yàtọ̀ sí kí n lè bá a máa pa wọ́n lẹ́sẹ̀ kí wọ́n sìn mí. wọ́n kọ́kọ́ sọ nípa àlìjànú ṣáájú kí wọ́n tó sọ ń pè èèyàn. àlìjànú àwọn ẹ̀dá kan ni tí ò ṣe fojú rí àmọ́ wọ́n lè rí wa. innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahu. àṣetán àtàwọn ìjọ rẹ̀ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n rí yín òun rí yín àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ gbá ọ̀nà sẹ́yìn ò rí wọn. ìjẹ́ bá rí bẹ́ẹ̀ àdìdánú ẹ̀dá kan ni nínú àwọn ẹ̀dá tó lọ ń dá ṣùgbọ́n látara ná lọ́ọ̀ ti dáhùn. àwọn àǹjẹ̀nú ni wọ́n kọ́kọ́ gbé òkè pẹ̀ ṣáájú káwọn èèyàn tó débẹ̀. ìgbà tí àwọn àlejò ló ń bí òkè pẹ̀ wọ́n ti bàjẹ́ púpọ̀ lórí ilẹ̀ wọ́n tàjẹ̀ sílẹ̀ wọ́n bà ń jẹ́ débi pé nígbà ìgbà yìí ọlọ́run náà àwọn àlejò fún ọ lọ bá wọn jà. Àṣẹ̀tán òun náà pẹ̀lú wọn òun náà pẹ̀lú wọn ní ìgbà tí ó ń bẹ láàrin àwọn màláíkà wọ́n ń pè ní alḥaris òun náà pẹ̀lú àwọn màlẹ́kà láti wá bá àjọ̀nú jà nígbà yẹn. lẹ́yìn ìwọ̀n lọ́lọ́wọ́ á gbé àwọn èèyàn sókè pẹ̀. so wọ́n ti ọ̀rọ̀ àlìjánu síwájú tèèyàn nítorí pé wọ́n ti síwájú wa nínú bíbẹ̀. àti àlìjánu àti àwa ni wọ́n ń pè ní àtìsàkọ́lẹ́ẹ̀ ọlọ́run pa àwa méjèèjì láṣẹ kíkẹ́ ká máa ṣe òun. àwọn olùmọ́ni ọ̀rọ̀ ọlọ́run tó ní illa liya'budun tá a lè túmọ̀ rẹ̀ pé ìṣẹ̀dá àlìjẹ̀nú àti èèyàn àfi nítorí kí wọ́n lè bá a máa sìn mí. wọ́n jáde makhraj al ní ìjáde pé ròyìn lọ́lọ́wọ́ bá ń fún wa. tó bá ti lè jáde. ní ìjáde pé ròyìn lọ́lọ́wọ́n bá ń fún wa kí ọba ṣẹlẹ̀ ǹjẹ́ ọba ṣẹlẹ̀ ni pé gbogbo àlùjánu pátákáàfà àti gbogbo èèyàn pátákáàfà àníràn nìkan tí ò sí lọ nítorí pé khabarullahi sọ́ọ̀ gbogbo ìròyìn ọlọ́run òdodo ni tọ́lù bá wá sọ pé òun dára àti èèyàn àti òun wa ròyìn pé sísìn láàmà sí òun gbogbo alàbá máa sìn ṣùgbọ́n tá a rí ni pé ẹni tó pọ̀ jù nínú wa àbísìn bẹ́ẹ̀ náà làwọn àlejànú torí rẹ̀ ní àwọn olùmọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn sàhábà wọ́n ní ọ̀rọ̀ náà tó wá níbí ìṣẹ́yìn kharaja makhraja al-khabar àtẹnu ṣùgbọ́n jáde níjáde ìròyìn adẹ́pẹ́tùmọ̀ rẹ̀ ni kí wa ma khalaqtul jinna wal insa illa li'amurahum bi'ibadati ọ̀kọ̀d amarana Allahu azza wa jalla bi'ibadati. ìdáàbì jẹ̀nú àti èèyàn àfi nítorí kí n lè bá a pa wọn láti wọn sìn láti mọ̀ pọ́lọ̀ ti pa wọn láti ká sìn. àti àkọ́kọ́ tó wá nínú Al-Qur'an tó wá nínú Suratul Baqarah قال يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إليه يعني أقوى تقوى القرآن àtẹ̀yẹ́nì pẹ̀lú ẹsìn ọlọ́run ọba lónìí kan ẹ̀yin èèyàn ẹ máa sin olúwa ẹlẹ́dàá yín ẹni tó ṣẹ̀dá yín tó sì tún ṣẹ̀dá àwọn ẹni tó ti síwájú yín kẹ́ ẹ̀ lè bàjẹ́ ni tí wọ́n máa pààyàn lọ. عبد الله ابن مسعود رضي الله عنه àti ibn abbas wọ́n ní gbogbo radiyallahu anhuma wọ́n ní gbogbo bí tẹ́ ẹ bá ti rí ya'budun ubudullah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ ni yuwahhidun wahhidullah kẹsàn-án lọ́lọ́kan so. ìyá ni kí mi ìṣẹ̀dá lè jẹ̀nu àti èèyàn nítorí nǹkan kan míì yàtọ̀ sí kí n lè bá a pa wọn láti ẹ pé kí wọn máa ṣe mí lọ́kàn nínú ìjọsìn torí pé ẹni tí ń sin lọ́n tí tún sin nǹkan mí pẹ̀lú ọ̀nà kò sí lọ. ó ní ìgbà tó bá jẹ́ pọ́lọ̀ nìkan ló bá ń sìn ìgbà náà ni wọ́n tún sọ fún ìsìn lọ. ọlọ́run ẹlẹ́dàá wa ní òun pa ọ́ láṣẹ ká máa sin òun ìgbà tó pa ọ́ láṣẹ mélòó nínú wa ní sìn àwọn ẹni tí ń sin lọ́n kiri jọjọ torí rẹ̀ tó bá dúró gbẹ̀ngà kìyàmá ọlọ́run sọ fún baba ńlá wa Adam aleyhi salam ìpè ya Adam Adam wọn dọ̀pẹ̀ labbayka wa sa'dayka ọlọ́run akhrij ba'sa an-nar min dhurriyyatik yọ àwọn ọmọ náà sọ̀tọ̀ nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ Adam aleyhi salam ni wọ́n máa ba'sa an-nar àwọn ọlọ́mọ náà. ọlọ́run ni nínú gbogbo ẹgbẹ̀rún ẹ máa yọ ẹyọ kan lọ sí dín kan lọ sí nínú gbogbo ẹgbẹ̀rún ẹyọ kan lọ sí àlùjánnà ẹyọ kan lọ sí ẹyọ àwọn yòókù lọ wa torí kan lè pé a fẹ́ wo nǹkan ọmọ aná á ọmọ kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ ọmọ aná ń kọ́ sí wa lọ́mọ aná. tó ọlọ́run lè dára ti pa wá lẹ́sẹ̀ ọlọ́run tó wá wa tó ní kájọ́ kan nínú àwọn ẹ̀ta horo tí wọ́n gbọ́ tí wọ́n gbà yìí àdúpẹ́ fọlọ́ sẹ́mi pé ṣe làwọn látàrí ṣe látàrí mímọ̀ wa kìí ṣe látàrí gbígbọ́n wa ṣe látàrí pé bàbá wa bá mùsùlùmí àbí ìyá wa nítorí pọ́pọ́ nínú àwọn èèyàn náà tí bàbá wọn jẹ́ mùsùlùmí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ náà ni bàbá rẹ̀ jẹ́ káfíìn tọ́lọ̀ ń sọ ní mùsùlùmí àdúpẹ́ kọ́lọ̀ lórí ìdẹ̀ra yìí. àkàràmọ̀kùnmọ̀lá ọlọ́run bá lòun ọ̀tọ́rọ lọ́dọ̀ yín pé ẹ bọ̀ òun òun ọ̀tọ́rọ nǹkan kan lọ́dọ̀ yín lárídìkì torí pé òun lọ́ba tí rọni lọ́rọ̀ òun lọ́ba alágbára tó nípa ǹjẹ́ tó lè bá rí tó bá rí bẹ́ẹ̀ sẹ́nígbà tí àwa sì padà wá di ẹni tó wà nínú ilé ayé yìí sọlọ náà là ń sìn àbá àsìn lọ. a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àsìn lọ́hùn ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ nínú wa àsìn lọ́hùn ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ń ṣe wọn àti Islam ojúṣe gbogbo wa wá ni láti pe ẹni tí ò ti jẹ́ mùsùlùmí wá sí di Islam á pè é pẹ̀lú ntọ́lẹ̀ pẹ̀lú ọgbọ́n òye àti ntọ́rọ̀ àní fi agídí jàgídíjàgan kápá nfin pẹ nìkan sẹ́sìn islam torí islam kì í sàkàbà yẹn ó dùrù ìlà sabili rabbika bil hikmati wal maw'izati al hasana wajadilhum billati hiya ahsan. ìmà ìkìlọ̀ eléyìí tọrọ rẹwà tó sùn wà tọba tọba jẹ kọrọ àríyànjiyàn àríyànjiyàn eléyìí tọ dá lẹsìn máa pe àwọn èèyàn sẹsìn Islam ẹnì pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí kàkà káwọn ẹni tí ò tí mùsùlùmí asọ̀rọ̀ débi pé tí wọ́n ń pè wọ́n ọkọ̀ láti ṣe ti ọjọ́ ojúṣe tiẹ̀ káàkiri wá dẹni tí ń pè wọ́n ẹni tó yẹ kí ìwọ kó gbìyànjú láti rí kó di mùsùlùmí lẹ́yìn tó ti jẹ́ káàkiri ìwọ òní mú ti sóúnjẹ ọ̀sán òun sì ti sọ ọdún oúnjẹ àárọ̀ ọ̀bànilọ́kànjẹ́ tẹ̀lé ilé rẹ ní ìsìn ìyàwó tó ọ̀fẹ́ yìí ṣe mùsùlùmí bàkàtàbíà ni bóyá yahudiya àbí nasraniya lásàkọ́rọ́ sì jẹ́ pé wọ́n ọkùnrin lọ́nà ọba gbà kó o lè fẹ́ nasraniya àbí yahudiya yàwó nítorí tó bá jẹ́ pé ìwọ bá lọ kọ́ tó ń jẹ́ ìyàwó rẹ táàsì ti mọ̀ pé ar-rijalu qawwamuna 'ala an-nisaa àwọn ọkùnrin lò pọ́ múlẹ́rọ́ fáwọn obìnrin yóò rọrùn fún ọ láti lè darí ilé rẹ lọ́nà tó jẹ́ pé àwọn ọmọ tó bá bí fún ọ mùsùlùmí làwọn náà padà sí káyìn ìsìláàmù ló lékún àdínkù ọba kódà kóbìnrin ọmọ padà di mùsùlùmí ìsìláàmù ló lékún. ṣùgbọ́n ìwọ òtún sọ̀rọ̀ alẹ̀ obìnrin tí wọ́n gba sẹ́rì mọ́ lọ́wọ́ ẹni tó ti wò ó pè sẹ́sì islam ó tún padà sọ wọn náà dára sọ́ọ̀tù. fala hawla wala quwwata illa billah irú ọmọ ẹlẹ́wàá rí tó kórìíra islam burúkú èyí ti mà ní mọ̀tàbà ó kọ sí bàbá rẹ̀ sọ́nù èyí wọ́n bá sọ̀rọ̀ yánà aláìsí múrí ó ní nǹkan ẹni tí wọ́n rí báyìí ṣe rọ́rọ̀ islam yẹn mi fẹ́kẹ́ níbọ̀dì ọba ẹ̀sọ́ máa wọ̀ it has to do with my freedom mo mọ̀ ọ́ pé mo dàgbà débi tí mo lè sẹ̀lẹ́kì tó bá wù mí kí ló wà lá ẹ̀yin ò ní sábà rí ẹ̀ ní sábà rí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa á ṣiṣẹ́ à ń pèpè lọ sí ẹ̀sìn Islam ó jà sẹ́nìkan tó bá wá ṣẹlẹ̀ ó di chairman local government wọ́n wá tó present ìyàwó ẹ̀ gbogbo ẹ̀ náà ló di first lady first lady local government àbẹ́ ìtòrí nǹkan mọ́ first lady state first lady country wọn bá gbé first lady sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́ba di mrs grace dorcas mẹríani eléyìí ògbóró tọ́lọ́ wọn gbà àmọ́ wọn ló kọ́ subhanallah ọmọ tó yẹ kọ́lẹ́ pé bí abdulsalam abdulkadir abdulrahim abdullah wọn bá lé matthew because apin wọn méjì ni láì ṣe búrẹ́dì. eléyìí kúmá John ṣùgbọ́n eléyìí Abdullahi Abdulrahman ti bàbá mi <laughs> la ilaha illallah musibat wọ́n wá rí ọgbà wọ́n rí ọmú àti rí ètú àti tó bá ti fọ́ sílẹ̀tì àwọn ọmọ wọn lẹ́yìn àlùkò àdáwò ṣẹlẹ̀ alẹ́ nìkan ó rí kò ńlá ní nàìjíríà náà ni ìyàwó rẹ̀ sì ṣe mùsùlùmí àwọn ọmọ tó sì bí náà bíi méjì bíi mẹ́ta náà ni ẹnìkan wá bẹ̀ wò ó sáà táwọn ọmọ wọn ò ṣe ṣe mùsùlùmí rárá àti àti ìtọ́jọ ní lágrímẹ́ǹtì ni pé gbogbo ọmọ táwọn bá bí nítorí bá wù yá láti fi wọn ṣe ni ẹ ẹ sẹ́wọ̀n kí yorùbá ńlára tó bá fẹ́ fi wọn gún sí ògùn owó náà kó fi wọn gún ni wọn bá gba gbogbo àwọn ọmọ ẹsẹ mùsùlùmí. ilé ìwà àjòkù lọ ni a sẹ́ẹ̀tì sẹ́yìn sọlá tó bọ̀ sẹ́ẹ̀tì sẹ́yìn sọlá tó wà sùn sẹ́ẹ̀tì sẹ́yìn sọlá ni wọ́n ni it's talking about something strange ah sọlá tó ló strange ah bàbá ti ní tó bá wù yá inú kó fọmọ sí ilé ìwà lọ ra computer program kan be a muslim àwọn ọmọ máa ń wò wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe àgbọn ìfẹ́tẹ̀ tí ó ní ká ẹni tó ti yẹ kọ́ máa ṣe lè máa táwọn akọ́ lálùwà ọ̀pọ̀ ẹni fọ́nà ọ̀sára àwọn ọmọ orí wọn gbà irú wọn pọ̀ ọ̀la ni ọ̀pọ̀ gidigidi ẹgbẹ́ ọmọ mùsùlùmí ó ti di káfíìn ìdáńbẹ́ wájú wa jama àwọn àwùjọ tá à ń gbé ẹni pé ìsìn mùsùlùmí nìkan ní ń gbé bẹ́ẹ̀ kókó tá a ti wá sí láyé náà ní ká sin lọ́wọ́. kò sì sí ẹ̀sìn àyàfi lábẹ́ àbúradà ẹ̀sìn islam àwọn mélòó gan la ń islam lẹ́gbẹ̀ẹ́ ni tí islam kálukú kó kíyèsí mọ̀lẹ́bí rẹ̀ mélòó lẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí mọ̀lẹ́bí yín lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń jẹ́ káfíìn tẹ́ ẹ sì gbìyànjú pẹ̀lú wọn bẹ́ẹ̀ ṣe ń dáwó mọ̀lẹ́bí jọdá aṣọ mọ̀lẹ́bí jọdá náà ló ti ṣe ojú kòkòrò láti fọ ọgbọ́n wọn kúrò nínú kófò islam. ládùúgbò wa ń kọ́ ebi gbogbo kòtòrí káwọn bẹ ìyànjú àwọn oṣù sọ wá di ọmọlẹ́yìn pọ́ọ̀lù àti tí wọ́n ti sọ wá di abọ́dúbọ̀ ọ̀pẹ iná ọ̀pọ̀lọpọ̀ ń gbà kí ni ìyànjú sẹ́yìn ń gbà láti kà wọ́n sẹ́sì Islam tó ní wọ́n pè yín. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ojú máa ń tì wọ́n láti pèrò àwọn sùn. ok ẹ̀sìn nọ́mbà mi Islam sẹ́yìn ṣe o kò ṣe é gbé hàn àfi ká gbé pa. àwọn òbí àní wọ́n jẹ́ nìkan léèrè wà rẹ̀ ó ní olúṣọlá ọmọ ọmọ oyè di pípọ̀ ó kọ islam kan ó kọ tó máa ọmọ ọkọ mi ò wọ́n sọ ló pa mùsùlùmí o ó ní sọ́dún tó bá mọ̀ mùsùlùmí òun ní rí sẹ́ à máa bá kú máa gbèsè lọ gbèsè wọn sàárì iṣẹ́ tí ò ní jẹ́ kí wọ́n mọ̀ mùsùlùmí gbé wọn sàárì. ẹ̀rọ míì yóò ti wọ school ó lè wà ní three hundred level ẹ tó dá àmà pé mùsùlùmí ni kí ló dé ẹ tó bá kó kọ mùsùlùmí bá fẹ́ fi wọlé wọn ò ní gbà wá wọn ò fẹ́ ní gbọ̀ nàìjíríà jẹ́ tàwọn káfíìrì kan gbogbo àwọn làwọn nàìjíríà gbogbo àwọn ọmọ nàìjíríà ẹni tó bá bí da tó fi ṣe ẹni tó ń gbà yàn wọn yunifásitì wọn akọ kó ní mú mùsùlùmí kó ní bẹ́ẹ̀ bò ló ṣe ṣèyàn sukù bàbá rẹ̀ nígbà tó ti pọ̀pọ̀lọpọ̀ nínú àmẹ́tọ́ wa ọ̀rọ̀ àmà tó kọ káfíìrì ẹni tó kú ẹni dáhùn àfi mùsùlùmí ẹni tó ti wà lẹ́nu sẹ́ńkọ́ àwọn kan táwọn ti fi hàn pé mùsùlùmí ó bí wọn fẹsẹ̀ náà torí ẹlòmí ìmánì irọ́ ní gbé ká ìmánì ti yòrò máa lọ́wọ́ wọ́n ń pèpè fún sọ́lá sẹ́wọ̀n káwọn ilé iṣẹ́ federal government generally bíi federal secretariat ní ìsẹ́rì kan kọ́ mọ́tíláṣí bẹ̀ because gbogbo èèyàn ni ọ̀wà bẹ̀ lẹ́yìn ọ̀bá kẹsìn ti ń kún ọba mọ́ máa wúkọ́ fúlàní wa òun ọmọ bèrè ibi tó ń ti ṣe sọ̀lá tó wọn á ṣe mọ́tíláṣí bẹ̀ wọ́n ti hayyu ala sọ́lẹ́ ọmọ yorùbá yọ máa kọ̀wé ìsòlù ìwé àdánù yọ kọ̀ wọn sàárè yọ máa kọ́ ìsòlù ah wọ́n ń bí mùsùlùmí lẹ́yìn kẹrẹ ló má jẹ wọn dá mi máa fẹ́ ah, àwọn rẹ́bírẹ́mù àwọn pásítọ̀ àjọ wà ń bíi tani pásítọ̀ òun gbé bíbélì sórí tébù rẹ̀ báyọ̀ yóò sì lọ́ọ́ lẹ́sẹ̀ ìjọba yóò gbé bíbélì sórí tébù rẹ̀ báyìí nítorí ọba ṣẹlẹ̀ kọ́ ṣẹlẹ̀ tí mùsùlùmí bìnrin bá wá borí iṣẹ́ ọ̀yẹ torí pé ìborí ìwọ̀n ní jẹ́ ọkọ̀wé abẹ́màbẹ́ ìborí ìwọ̀n ní jẹ́ oríire ó pé tán máa ń bá sọ̀rọ̀ òun sì gbé bíbélì síwájú àti àgbélébù tó gbé sọ́run kí ló sẹ́yìn mùsùlùmí gan ni ọ̀ka ìsìláàmù kojú torí ilé ayé torí pé wọ́n jẹun yìí náà ẹ̀yin ọmọ pé ntá jẹ́ nípa ilé ayé yìí kò tó ntá lè máa lé ká bí ntá fẹ́ padà jẹ́ tẹ́lájú lọ́la kìíyàmà afẹ́jọba àlùjẹ́nà afẹ́jọba àlùjẹ́nà torí de lẹ́yìn a rí i pé ìhà tá Islam ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìhà yẹn ọ̀dà ìhàyàn ọ̀dà rárá. ǹjẹ́ ń pe àwọn èèyàn sí islam ǹjẹ́ ń sì ń bá wọn sọ̀rọ̀ islam ìwọ́n tó wà nípò kúròtù tó ọ̀fẹ́ kọ́ ọmọ mùsùlùmí títọ́ bá dọ̀gá ńkọ́ kò ní sípè wọ́n jẹ́ mùsùlùmí ọ̀wá jẹ̀bálẹ̀ wọ́n wá ní ètò kan wà lórí rédíò ẹ̀sìn ọ̀fàjà ẹ̀ máa gbọ́ yorùbá ẹ̀sìn ọ̀fàjà ókè kọ̀fàjà. Okay, ẹ wàá máa da wá ọsọ́ọ̀sì pépà rẹ̀ máa da sínú ilé wa ta ló ń sẹ́ńdà báyìí. ẹlẹ́sìn ọ̀pàjà bá ẹ gbọ́ àgbo ẹ ń lù ú níṣẹ́ akọ́jú kan bá kọjá ń bí ọmọ tó mọ́sálásí níbí. ọwọ́ agbọ́ àgbo ọwọ́ ń lù lẹ́nu ọ̀nà mẹ́ta sí pé tọ́ba gbàdé sù iná gbàdé lọ́wọ́ tọ́ba gbàdé sù iná gbàdé lọ́wọ́ kí ni tí wọ́n rẹ̀ pé ọmọ dàá ń námẹ́lẹ̀ yìí. ẹ̀yin lẹ́ ń tọ́jà ọ̀ ẹ̀yin ẹ̀sẹ̀ china náà kò sí nǹkan tuntun bẹ́ẹ̀ àwọn ti sọ pé ẹ̀yin náà tẹ́ ẹ̀ bá gba islam iná lẹ́wọ̀ ọ̀dájú wallahi ọ̀dájú kò sí èméjì bẹ́ẹ̀. àmọ́ àwọn ìta ń sọ àná lásán ni ogúngbẹ̀ ẹ̀sì sọ pé ẹni tí ń ti ń sábà tó ń bá yàgbẹ́ òní ọ̀wọ́ náà ẹ gbọ́rọ̀ fa. ọ̀rọ̀ máa lu aago ń bí ọ̀rọ̀ máa lu aago ń bí ọ̀rọ̀ ní ẹ̀sìn ọ̀gbàjà yẹn ni pé títí tá a ti kó yín lọ́kọ̀ọ̀kan èjì èjì tẹ́nu fi dára sọ́ọ̀sì tẹ́dára jàánà ẹ̀sìn ọ̀fàjà ń tẹ́lẹ̀ máa lu aago rọ̀ pé ẹ̀sìn máa lu aago náà ẹ̀sìn máa lu aago náà ẹ̀sìn ọ̀fàjà ẹ̀sìn ọ̀fàjà àbí òye ok táwọn ọba gbé mẹ́ta fún ọ̀fà àwọn ọmọ ẹ̀yin náà máa sọ fún wa wájú sọ́ọ̀tù tó ọ̀gá sí islam iná lọ́wọ́ tó ọ̀gá sí islam iná lọ́wọ́ ọlọ́wọ́ bá ní wọ́n yọ bẹ̀sẹ̀ ọ̀gbìn ọ̀yọ́rọ̀ islam dínà sẹ́lẹ̀ mi kó bẹ̀lẹ̀ mi wà wọ́n fi àkẹ́rẹ́ sí mi náà kárírí wọn làwọn mùsùlùmí ẹ̀fẹ́ wọn ń tọ́jà o wọn ń tọ́jà o kẹ́sì máa wọ nǹkan o ẹ̀sìn ọ̀fàjà gbàtẹ́ yẹn lu aago wájú lè má àbẹ́ ẹ̀rí nǹkan mẹ́ <laughs> ẹ̀sìn ọ̀fàjà nígbà tẹ́yìn ń wá gbogbo ọ̀nà láti dà sí jahannam wọ́n wá jẹ́ baálẹ̀ wọ́n á pè ọ lọ sórí program mùsùlùmí náà mọ̀ sí o wọ́n á ní bàbá àti mọ̀ pẹ́ sí ọ̀fàjà nígbà yìí tí pásítọ̀ kan bá ní kẹ́ ẹ fúnlẹ̀ kẹ́ ẹ wó òfin ṣàjọ àfún sẹ́wọ́ àbẹ́ ni wó bàbá. Allahu akbar iṣẹ́ ti táwọn mùsùlùmí ọ̀gbẹ́sìn yé nu ọmọ Islam táwọn ti wọ́n wò ọba wo owó wò kú wò wọ́n ní kó owó wájú lè má mú gan àti wá pé rẹ́fúrẹ́mù pàìtọ́ ọgbẹ́ndì káàdì àwọn òbí lẹ́nu lè ṣe fún ọ̀rọ̀ jù. wọ́n bù kátà láti tají ní ẹ̀sìn wa. èyí ti jẹ́ pé ẹ̀sẹ̀ ayé mùsùlùmí àwọn ìpàdé ìsìlámù wa kò fi dọ́kọ̀ wòye rí. ọmọ yìí lọ sùn ẹ̀sìn màpọ́ máa yí engineering department lọ́wọ́ agbára ẹni dání bí kọ̀ǹgì kó tó kù ọ̀lẹ́ ọmọ wa dé ọba ti dáhùn gbàsí mọ́mí lọ́kọ́kọ́ lò Ibrahim yes mọ́mí kí ni ẹ̀rí báyìí kí ni ẹ̀rí Ibrahim náà lẹ́rí mẹ́rin mo mí ni pé àgbẹ̀ ẹ̀rọ gbàlá ń pè é ojú lọ́la mẹ́tẹ̀ẹ́ dájú ẹ̀ orí ọ ọjọ́ yẹn ó máa dé ìjà fún ẹ. kí ló dé kí ló lé nǹkan ní sùn lẹ́nu ẹ̀ǹdínẹ́rì ibi sẹ́tún kó tó lè bẹ̀rẹ̀ no ẹ̀ǹdínẹ́rì náà mọ̀ kọ́ kí ló bá ti rí bàtẹ́ bẹ̀. ọjọ́ ọjọ́ yà fẹ́ lọ́ba wọ́n lè á mi lè fa o mi lè fa ah, ọmọ ti dìdàkudà máa ń lọ ọmọ ti lè tàzímì subhanallah wàhálà wà bẹ̀rẹ̀ wọ́n bá sọ eléyìí di wàhálà wọ́n bá máa lépa ọmọ onílọ́sùnmá owó sùtàǹsányá kò fẹ́ di nǹkan mímọ́ alọ́wọ́ haramu ni kẹ́ẹ̀dì mùsùlùmí ìwé tó yìnbọn mú wá ìtumọ̀ rẹ̀ ni pé o ò lè gba ọ̀nà rẹ̀ lọ́dọ̀ tiwa pẹ̀lú kọjá mùsùlùmí àwọn òbí lò nínú ilé o kò tí ì kan wàhálà dúkú táwọn tó ń bá pàdé ní skul tẹ́kọ̀ olùkọ́ mi ọmọ àwọn òpin dípọ̀ jẹ́ mùsùlùmí yẹn ó lè má má dín máàkì rẹ fún. àwọn ọmọbìnrin wọn kọ́ lọ́ba ti gbé tìbá bọ̀ ọgbà rà ẹ̀sìn ní àmà pé ńtọ́nà ní ká rí láyé ní ká sìn sẹ́yìn àwọn ọmọ pé múra táwọn mú gbogbo ẹ̀ náà rẹ̀ sí. màmá kan wá jókòó ti gbogbo jìlìbá bọ̀ ọmọ nígbà nígbà nígbà gbàgbẹ́sẹ́lẹ́ nígbà tí ń dára sí la nígbà mú sísọ́ọ̀sì nígbà ń gé ń gé kúgè ń gé ń gé kúgè ọlọ́run ìjọba gbé wọn náà kí ló dé ó ní lójú àwọn ìsẹ̀mí kọ́ lọ́mọ́ ti dé fún ma lọ ìsìláàmù náà ń fa. ok tọ́mọ yín bá wá jẹ́ pé conscious tòkòtò péńpéń ńlọ́wọ́ wálé tó fi gbogbo òdì lẹ̀ tó tún wọ tíṣẹ̀tì lé lórí tó ká gbogbo ọmú ta tó yọ gbogbo torí dànù tó yọ gbogbo kíní dànù tó ké yẹ́ẹ̀s bẹ́ẹ̀ lọ́mọbìnrin ṣe inú mi ti ẹ̀ ń dùn bí mo ṣe rí ọ hmm, ọ̀làjú ẹ wò làjú oko ẹ àwọn ẹ̀yà tí ọ̀dà kan mà tí ń wura rẹ̀ fún gbọ́n èló gan lẹ́ńlá lọ́mọ lórí sùkúù gan tẹ́ẹ̀sì fẹ́ kọ́ wọ́n tẹbi fẹ́ sọmọdára jahannam ẹ̀yin ló ń bọ wọn máa sí di ilẹ̀ ẹ̀yin náà ló máa pariwo pé ah, olùrọ ló gbé wọlé ah, àtẹlẹyìn náà ti polówó rẹ̀ fún prostitution táwọn ọrùn rẹ̀ náà lọkùnrin bá ara mú tẹmọ pé nídìí kẹ pariwo àbí ẹ̀kọ́ ni tẹmọ náà polówó ọjà ni wọ́n lè bá gbọ́ ẹ̀rọ ní ìtútù ní títì tí ọ̀rẹ́ nìkan lè lò lẹ́ ń tà ìbànújẹ́ ní ọ̀bà wọn. tòun gbà ó fi wá mú tí wọ́n ké irúbọ̀ ń kùn kí lè wá ń sí. bàbá màmá wa tẹ ọkọ̀ létí ó di sùkúlù ta ló dúró léyìn wò náà na tún ti àbúrò rẹ̀ náà kó náà lọ gba tiẹ̀ wá lé. a'udhu billahi minash shaitanir rajim. ẹ̀sẹ̀ àwọn sì ń sin lọ́ọ̀ lódodo à ń fẹ́ káwọn ọmọ owó sin lọ́ọ̀ lódodo. èrò wa ni pé ẹni bá ti kara rẹ̀ kò lè rí ayé yìí là wá lé ẹ̀sìn kọ́ la wá sí ìtumọ̀ sísí wà nù. níbi èèyàn mélòó nínú wa ni wọ́n fẹ́ volunteer kó nfẹ́ kọ́ mọ wọn lọ kọ́ kí o. kò sí torí kí ni òbí kí o jẹ wọn á ní scholarship kan wà scholarship yẹn Russia ni ọmọ ọlọ́ọ̀ gbọ̀nsí ọlọ́kọ́ mi ti ń tọ́jú ẹlẹ́dẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ tí ọkọ̀ ọmọ rẹ̀ kalẹ̀ lára mùsùlùmí pé because you are going to Russia so àwọn opportunities ó fún àwọn àjùm bẹ́ẹ̀ àbí àpàlù so bó tilẹ̀ jẹ́ pé ẹlẹ́dẹ̀ lẹ́ẹ̀ máa tọ́jú mo rò pé so o lè tún àbí òye o lè dàgbàsì ẹ̀kọ́ rẹ̀ lágbàgbọ́ mi àbí òye so táà ń sọ nìyẹn so nígbà tó ti brilliant yẹn so chances do come. فحول ولا قوة إلا بالله وأيضا نقلتني الجامعة الإسلامية لمدينة نبي محمد صلى الله عليه وآله وسلم wọ́n àwọn bàbá tó dánu gbogbo nǹkan ní ẹja lọ́dọ̀ wọn. àbí ẹ̀ka ni ẹ̀rọ tó bá ń ṣe ṣe gbogbo tó máa jẹ owó kọ́. ìlà ẹ̀ lọ́wọ́ iná ẹni tí bàbá kan bá wá. ìlà náà ọmọ mi wọn fẹ́ kíw hmm, bẹ́ẹ̀ sì bá ṣe kí òbí kíw olùkọ́ bẹ̀rẹ̀ láti lè tọ́lọ̀ bá ti ní kọ́kọ́ dójú àná tọ́lọ̀ ń sì kọ́ pé yọ lọ wájú yọ lọ wájú àmọ́ yọ lọ Mẹdínà yọ lọ Mẹ́kà yọ lọ Káírò yọ lọ Sudan yọ lọ kìnnìkan tó bá ń pè lẹ bá fi síwájú àbí èyí sí nǹkan mi ò sí mbẹ tí wọn bá lọ kọ dé tí sọ fún yín pé kìnnìyàn ọ̀dà kìnnìyàn ọ̀dà tí ọ̀gbà yín la gbogbo ẹ̀ la ti rí rí àwọn bàbá náà ni ó ti kọ́kọ́ máa ṣe pè. àádọ́rù dá ṣe bẹ́ẹ̀ fún bàbá tèmi ọkọ̀ fún olórí lórí tọrọ ń dó kòló kúlẹ̀. ẹlẹ́yìn náà ló bá lọ tó ńgbà tó máa kọ́ kí ó dé láti rọ́ṣà fún bàbá rẹ̀ fún mi. àbẹ̀rẹ̀ òun lè fẹ́ máa fi lọ́kùlọ̀ lọ́kíó. ọmọ tó lọ sí Íńgíláńdì tó dé sọ́kùlẹ̀ fún mi. torí ọ sọ pé àwọn òyìnbó ti máa ń ṣe good morning. good morning fellow brothers and sisters good morning So, ti ta ọ́gbẹ́ pé ìwé ti sèm àwọn Yorùbá are ìwé ti sèm. àwọn àti màdínà dé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu asalaamu alaykum wa. irú bá أيوه سيريوس tàbí kú. subhanallah. ẹ̀ẹ́bì ah, ni kó o tó lọ ńlẹ̀ yìí ọ̀ máa kúnlẹ̀ lórí tó kúnlẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kọ̀tọ́lá bí òfin ọlọ́run pé ká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ ara kí o tẹ́ ní ńlọkọ́ náà nù á bàbá jẹ́ pé irú kí o yìí ní ò ní padà lọ bàbá mi ò di ọmọ mẹ́lẹ̀ o ò ní padà mọ̀ fẹ́ kí wà sí tánì wọ́n pé ẹ fẹ́ kọ̀ǹbá ti kí wọ́n bá ti sánì nígbà wọn ti di pé ti sọ̀ bá wọn la etí ṣe ọba wọn láàmú subhanallah wọn fi bẹ́ẹ̀ wọn fi gba iye ọmọ mi jẹ ọdún pípọ̀ ló ṣe fi lọ kẹ́kọ̀ọ́ wa wọn ò di orí lò náà tí wàá dàpọ̀ mọ́ wọn ó ti di irú wọn back to sender sọtọ́lọ̀ náà là á sìn sìn nílé ayé wa tá a wà yìí ìwọ́n bá tẹ̀ nǹkan kò sí ọ́n kò fi yan lọ gbogbo olóògùn náà you are a regular customer lọ́dọ̀ àwọn olóògùn gbogbo àwọn ọmọ wàhálà ìròyìn ìjọ tó bá kú láti rí òtù wọn gbàgbá yéèyàn lábẹ́ bẹ́ẹ̀dì ẹlòmíì tí fi ń fọkọ̀ mọ́ o sì mọ̀ pé tọ́lọ̀ ń dá wa wálé ayé káwá sí ni káwá sí títí sin lọ́ọ̀ náà là ń fi orí òkú à ń fi ń fọkọ̀ sí Islam náà ẹ ọ̀pọ̀ sílẹ̀ lọ́rùn mi mà ọ̀pọ̀ ju yẹn sí wàtọ̀ ha lọ wàláhì yóò máa pé àwọn ọfọ ni ó lè nípa bá tẹ ojú fáwọn báyìí ká tẹ báyìí ó sùn láti tẹ ẹfun láti tẹ àwọn àmà pọpọn báyìí báyìí báyìí sálùkùrá nìlélẹ́yìn ojú fátọ̀ ń tẹ̀ wọ́n àlòpọ̀ ònú kan tún ní ifá kírun àbíọ̀rún náà kìí ṣe sọ̀rọ̀ àti mo rò pé yíwa sọ̀rọ̀ ẹ̀ láti ní a máa pè nǹkan ló kọ sí Islam pè. ó lọ sí ilé ìwé orí lọ sí ti ibi ẹsẹ̀ fún kírun àwọn kírun ni kò sí sọlá mo rò pé yé kò wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ torí akọ́mọkọ́mọ lọ sí ìsìláàmù náà làwa láǹṣe tó fi jẹ́ pé tẹ́ bá ń sọ fún wa kọ́nà sọ báyìí ànábì sọ báyìí kì í sábà tàlé tiwa kì í sábà tàlé tiwa torí ẹ̀ láti máa sọ pé kọ́nà máa sọ tánàbì sọ àwọn bàbá wa kọ́ àwọn àfa wa lẹ̀ òkè tá a là fà wá lẹ̀ níbi tọ́lọ̀ ti sọ tálà níbi ti sọ pàápàá jùlọ níbi tọ́rọ̀ tí wọ́n bá ti tako tọ́lọ̀ tó tako tànàbì sallallahu alaihi wa alihi wasallam ẹ̀ mọ̀ pé káko dúró ti ọ̀rọ̀ èèyàn tó tako tọ́lọ̀ tó tako tànàbì lẹ́yìn tá a ti rí tọ́lọ̀ tá a rí tànàbì bí ìgbà tá a fẹ́ rìn lọ síbi ìparun ni. lọ́wọ́ èèyàn àgbèrè lára àìmọye àtisẹ́ àìmọye àtisọ́ àìmọye àtiyọ̀ ọlọ́run àtànù àwọn àríkẹ́ àǹtàǹsì òṣèdédé o wàhálà ìjàmbá ti túbá láti gbà ọ́ táǹsì ń sèǹtọ́ dọ́gba ọ̀pá yìí gbogbo àṣìṣe ọlọ́run parẹ́ fún wa bí ìgbà tá a ṣe rí. àwọn wa máa ṣàgídí àwọn asòfin tá à ń ṣe náà ni ẹnìkan ò lè sọ fún wa kékeré kan ìsìláàmù náà là á là ń ṣe báwọn. ìsìláàmù tá à ń ṣe kò lè jẹ́ ìsìláàmù tó ní ìtumọ̀ nígbà tá a bá tẹ̀lé sunnah nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam akramakumullah gbogbo islam gbogbo islam gbogbo islam tá n bá ń ṣe tá a bá ti ṣe tán láti tẹ̀lé sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam ń tara wá dànù. ṣé gbogbo mùsùlùmí láti ní ṣe sunnah lónìí? ṣé ṣe gbogbo mùsùlùmí? abẹ́ ẹ̀gbọ́n nǹkan tí máa sọ ni pé àwọn àlùsùn náà lẹ́yìn àwọn àlùsùn náà láyà báwí òun yìí sàálù súnà àlẹ́ nìkan ní ẹ̀rọ pé nínú tó ń kó ìlà àdìláyé ó ní súnà àjẹpẹ́ nínú tó ń kó ìlà àdìláyé ní Islam nítorí pé Islam ní kí ni súnà súnà ní kí ni al-Islam kẹ́sì máa wò gbogbo kálukú náà tilẹ̀ bá dá àlùsúnà ni wọ́n abẹ́ bàbẹ́ ok tẹ́ ẹ̀rẹ́ nìkan tó kọ sáńbọ́ọ̀dù ni pé ọ̀hẹ́lẹ́lẹ́ dé dáàtọ̀ lọ́fọ̀rọ̀fà sẹ́yìn táwọn ẹni aládàádáalẹ̀ àwọn làwọn tó pín yẹlẹyẹlẹ ń di ẹsẹ̀ ẹ̀ ní. kálukú náà lọ́ka kálukú náà làwọn náà kí ló dé <laughs> tó ká ẹ̀sìn tẹ̀lé súnà ẹ̀sìn ìṣọ̀rọ̀ ni àwọn súnà kí ló fi àwọn aburú tó gbàjẹ́ súnà tí kálukú fi ń sá fún àti ṣiṣẹ́ wa àmọ́ wọ́n fẹ́ máa jẹ́ ló wọ̀ ẹ bá mọ̀ ẹ dákun ẹ sọ káfí máa kálukú kórìíra súnà yìí tọmọ kan bá ti ń ṣe súnà tó wù lágbolé bàbá kan àwọn ọ̀rọ̀ bàbá àwọn ọ̀rẹ́ wọn ti máa gbéra wọlé àdáwò ti bọ ọlọ́wọ́ lọ àdáwò tó wọ tó wọ yìí wọn àwọn àtẹ ìlú tán ọlọ́wọ́ bá <laughs> wà ẹ náà tuntun ọlọ ọ̀nà wọn lára àdìsúnà ẹ ẹdùn tí ọmọ bá ń ṣe súnà kìí ṣàṣejù o kìí ṣàlékúndá o tí wọ́n ṣe súnà lódodo irú wọn gan ni àwọn òbí máa gbádùn irú wọn gan ni wọn wúlò fóbi jù torí kí ẹ̀kọ́ tí máa ń gbọ́ tí máa ń lò nípa akáṣe dáadáa tóbi wa òbí ọmọ dúpẹ́ fọlọ́ wàláhì yàtọ̀ sọ́ma tí ò ṣe súnà. erik pé lónìí àti fẹ́ sọ gbogbo ẹ̀ di bí ìjà bí ìjà gbogbo ọjọ́ pé á mùsùlùmí ẹni tí ò ṣe súnà yóò wá ọmọ ẹni tí ń ṣe súnà lọ́tà gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe súnà ṣe ń wọ ẹni tí ò ṣe súnà lọ́tà bó tilẹ̀ jẹ́ pé ẹni tí ò ṣe súnà yun ìhà abẹ́rẹ́ táwọn abẹ́rẹ́ ṣe súnà a ni pé abẹ́rẹ́ fi ọ̀nà olóògbé gbà ẹ̀yẹ wo sáǹpù kékeré kan ní. ọlọ́run sọ pé wà ní tọ́pẹ́ olóòwò dáńdé tẹ̀bá tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ mọ́nà ọlọ́run sọ pé máa ń yọ pé ẹ̀rọ fúlà ọ̀kadà àpò àlọ́ ẹnikẹ́ni tó bá tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wasallam ó ti tẹ̀lé Allah ọlọ́run tó ní fẹ́lẹ́ wọ́rọ́ bí kẹ́lẹ́ yóò حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ọlọ́run ń búra wípé wọn ò ní gbọ́ ọlọ́gbọ́ títí tí wọ́n fi gba ìdájọ́ rẹ̀ lórí gbogbo tó bá dáwọ́ ẹ̀ láàrin wọn. tí wọ́n fi tẹ́wọ́ gba ìdájọ́ tí ò ní sí ìkùnsínú kan nínú wa nípa àdájọ́ tó bá dá tí wọ́n sọpasọ̀sẹ̀ sílẹ̀ ní ìsọpasọ̀sẹ̀ sílẹ̀ lódodo. ẹ wá wò ó ní ìsọ àwọn sọ pé kíkálukú ó ṣe súnà torí àwọn ọmọ ọ̀nà tó lè gbẹ́ ní bọ́dì wà lìjánà tó yàtọ̀ sójú ọ̀nà ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tó bá sì yá ọ̀rùn pa ń bú ọ ni náà bú ọ ẹ panu mọ́ kí sisi ọmọ kò sẹ́nu yín ó ṣe dé èbú ẹ bá ní yẹ Yorùbá wò ṣé èbú nù ẹ̀panumọ́ èsìsì ń bọ̀ séwu ni ó ní ọba fi mílẹ̀ kí èsì ọwọ́ ẹnu mi ebi mọ lẹ́nu ni àwọn ọ̀fẹ́ kí èsì ọwọ́ ẹnu yẹn sì ọ̀dẹ́ akọ́ ọwọ́ ẹnu èèyàn olórí jẹ́ kúrì ìgbẹ́ ló ti ń bọ̀ máa lọ́wọ́ awọ ẹnu yẹn tó dáa bẹ́ẹ̀ kò yẹ kọ́ wọ àwọn ebú yẹn àtàwọn máa sọ téèyàn bá ń ṣe tí ọ̀dà ni kò lè pàdé àkùrọ̀ kò mọ̀ wá ẹ wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn inú àwọn ọmọ ìwé ọwọ́. à inú ò tí ì bí ọ gbọ́ ọba gbára rẹ níbi tí ọ̀dà inú ò tó bí ọ pé nbá ti mà ké ń gbọ́ nbá ti mà ké ń gbà. akọ́kùnmọ̀ lọ àti dùwù lànàgbà sallallahu alaihi wasallam ló ti lọ ó ti tó gbàgbà one thousand four hundred and four hundred and ìdílànà ó ti lọ bí one thousand four hundred and thirty two years sanabi ti lọ one thousand four hundred and thirty two years sanabi ti lọ ìmọ̀nà kan ti wà láti one thousand four hundred and thirty two years ọ̀nà kan á dé kò ì tí ju one hundred and eighty years lọ ọ̀kan dé kò tí ju two hundred years lọ ọ̀kan dé kò tí ju seven hundred years lọ èwo nínú àwọn gbogbo àwọn ọ̀nà ló lè supersede one thousand three hundred and ten three hundred and twelve years àbí three hundred and thirty two years lọ èwo ló fẹ́ supersede kò sí torí ọlọ́mọ sí wa lọ́nà o àwọn kan kan dìde ní ìsìn wọn lójú ọ̀nà kan làwọn ń tọ̀ àwọn ọ̀fẹ́ tẹ̀lé tá a lọ́ọ́ di sallallahu alaihi wasallam ibi tí aburú àwọn ni pé ariwo táwọn náà máa paká ni pé kí làwọn ń ṣe súnà làwọn ń ṣe wọn ò sì ṣe súnà torí tí a bá gbé sórí scale ẹnì kí gbogbo nǹkan làwọn ṣe kò tí ì wọ two hundred years láyé bóòlù tí wọn lè borí ètò ọ̀dùn náà nàbì sallallahu alaihi wasallam tó ti wà láti one thousand four hundred and thirty two years ago. tàwọn míì kò tí ì di three hundred years lọ táwọn míì bá pẹ́ jù kò tí ì tó two hundred years. wọ́n ní ẹ̀sìn kọ́lọ̀ jọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú ilé ńlá kọ́lọ̀ ní báwa mùsùlùmí òun náà nípa Kùránì òye padà súnà ànábì sallallahu alaihi wasallam ń bẹ ti dún kílómítà ní ìdìmú. àwọn àmàdì ojú ọ̀nà ẹnìkan mú wọn máa sọ pálẹ̀ burú lélẹ́yìí tẹ́lẹ̀ tètè báwa lè jẹ́ náà yàtọ̀ sójú ọ̀nà tí ń bá sìkò jẹ́ ojú ọ̀nà tànàbì ní bá tìkò jẹ́ òkè ẹnìkan sọ pé tó máa ń tẹ́sẹ̀ síkìrì ojoojúmọ́ ti parí gbogbo nǹkan mi ìta máa ń sọ fi wọ́n lẹ̀ wọ́n ń tara wọn jẹ ni síkìrì wo iná máa wúlò tó tànàbì fún ọ wa kò sí wàláhì ẹnìkan sọ pé lóò wọ́n bá ti tọ́jú ọ̀nà mọ̀lánà mọ̀lánà ìtaàní mọ̀láyé Allahu mọ̀lánà àbí taàní mọ̀lánà Allahu ni mọ̀lánà tàwa ẹnìkan olójú ọ̀nà tàwa. òun náà ni kẹ́ ẹ máa tẹ̀lé àwọn ideologist wọ̀nyí kí ni ideology ní í ṣe ní wọ́n dá Al-Qur'ani àti sunna gbogbo ó ṣubú dànù gbogbo ó ṣubú dànù. ẹnì kan sọ pé ní pé bàbá kí ó níbi tó ti kò bá níbi tí ò ti láti má takò má takò títà ní wa wa àwọn nǹkan wọ̀nyí bá yé wa àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ gidi ni tí ò ṣe yí padà táwọn bá sì fẹ́ so ire ìgbàdá ti mọ̀ pé ìsìláàmù lọ́lọ́wọ́ bá ní káwá ní ayé káwá ṣe ẹ̀sìn lọ́lọ́wọ́ bá ti torí rẹ̀ dára a gbọ́dọ̀ rí i pé ìsìláàmù tó yanrantí là ń ṣe kò sì sí ìsìláàmù kan tó yanrantí ju èyí tá nàbì sallallahu alaihi wa sallam tó fi mọ̀ wá tó fi kọ́ wa lọ tó sì sọ pé orí rẹ̀ náà ní ká dúró sí i wọn náà ní kótó wáyé pé islam gidi la bá ń ṣe à ní problem gbogbo bí kíbi tó bá lọ láyé ó ra àwọn ẹni tó ju yín jọjọ ra wọn ó ra àwọn ẹni tẹ́sí yín jọ jẹ́ nǹkankan náà kò síbi tí mùsùlùmí gidi dé láyé tó ti jájòjì lójú àwọn mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí gidi ń bẹ èyí tó àbújọ́jì ó là àwọn ẹni tó yẹ pé tí wọ́n ń ṣe kì í ṣe islam gidi bí ẹni tó yẹ pé tẹ́lá ti kọ́ màtàn ẹ̀ kọ́kọ́ jóná ìbáyìí náà tó nu sọ̀rí kọ́ ní ìsìn dictation tí ṣéwù kọ̀ọ̀kan ṣe fọmọlẹ́yìn rẹ̀ ó yàtọ̀ síra wọn. ẹ̀wà kò júwèé ní sábàtálámà tọ́ba wo mọ́ṣáláṣí tọ́ aládùúgbò yìí irú àdúrà wò lẹ́yìn máa ń lẹ́yìn ìmáàmù sẹ́yìn bá sálámà tọ́ba tí wọ́n mọ́ṣáláṣí wọn bẹ̀ ó rí i pé tí wọ́n tún yàtọ̀ díẹ̀ tọ́ba tí wọ́n ètò súnmọ́ wájú wọ́n tún yàtọ̀ díẹ̀ àwa mọ́ṣáláṣí fifty àjẹpá ní àdìkárò oríṣi mélòó fifty torí gbogbo lè máàmù kọ̀ọ̀kan fẹ́ púrúvù ara rẹ̀ anábì mélòó lára rẹ̀ ẹ anábì ọ̀ràn ti kọ́ ọ lẹ́yìn àbọ̀kọ́ kí ló dé títí ẹ̀ ò ṣe déédéé wọn lánàbì gbàgbé làwọn bàbá lè máàmù fi gbàgbé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ẹ rí i pé ìfẹ́nú yẹn ti pọ̀ jù ìfẹ́nú yẹn ti pọ̀ jù àfẹ́tẹ̀lé tó náà àfẹ́tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam èyí tá nàbì wàá kọ́ wa náà ó ní kẹ́ ẹ máa ṣe lápapọ̀ kẹ́ ẹ máa gbóòsókè kẹ́ ẹ máa wí níbo pé lànàbì tún ti sọ yín ẹ wá lé àwa ni àwa ni àwọn ọ̀dọ́ àlùsùnà ẹ lọ́dọ̀ tiwa àwọn àsìkáàrì sànàbì ní ká ṣe náà a máa ń ṣe lápapọ̀ bìkọ́ afẹ́kẹ́ni tí wọ́n kọ́ ọ̀mà ń bọ́ ń bẹ̀ ń bọ̀ lẹ́tún ti rí lẹ́yìn. ẹ kọ́kọ́ kọ́ wọn ẹ kọ́ wọn ní kíláàsì bó ti jẹ́ kí wọ́n máa kọ́ lé kí ó ẹ kọ́ gbogbo bàbá mẹ́mọ́ wọn máa wí nítorí pé tábà ti dé mẹ́lá sí kì í ṣe ibi tá application in Roman máa ń ṣe mọ́ṣáláṣí oníkàlùkọ́ ti bá tẹ̀tẹ̀ mú kò sí tọ́kàn mi pẹ̀lú tó ń wí ìfẹ́ gbọ́ ọlọ́ọ̀lọ́ ń bá dóòwò pọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká mọ̀ wọn láti máa ṣe islam ní islam gidi ẹni bá ta gidi tó bá fi bá gidi lọ ọkàn jẹ́ pé kò sọ́nà tó fi lè kọ lẹ́tà rẹ̀ ní ọba dé sáré pé náà o kí ni ọba mu tó bá pé mo ti máa ní mi bá ti gbọ́ kò wúlò mọ́ kò wúlò mọ́ wàlúùláṣà sàáṣà mẹ́ndẹ́mì alárúbá sọ pé ńgbà tí nǹkan bá ti bọ́ orí àbámọ̀ wúlò mọ́ torí ẹ jẹ́ kí á gbìyànjú láti rí i pé tọ́lọ́run bá ti torí rẹ̀ dá wa amójútó yóò bá ló máa ń tẹ́ra rẹ̀ o wọ́n máa sọ pé wọ́n lọ fún mi lọ́wọ́ láyé sìn ọ́ ìyẹn ní pípẹ́ bá fún mi lọ́wọ́ ní sìn ọ́ <laughs> torí pé ẹ̀sìn ní í ṣe pẹ̀lú owó lọ́dọ̀ Yorùbá ibi ọ̀lọ́ ní mẹ́sàn-án tó o bá fẹ́ kí n sìn ọ́ mú egbò wá tí egbò bá ti dé mú sìn ọ́ à olówó olówó ọgbọ́dọ̀ sìn lọ ọlọ́lá ọlọ́lá ọgbọ́dọ̀ sìn lọ oríṣi oríṣi ọgbọ́dọ̀ sìn lọ ẹ̀sìn yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ Islam Islam náà gbọ́dọ̀ jẹ́ ìbámu pẹ̀lú sunna dání tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ní a máa fa àwọn sunna sí yẹ̀yẹ́. ni wọ́n á máa sọ̀sọ̀kúsọ nípa wọn nítorí pé èmi ò kúkú ṣe súnà ẹ̀sìn tẹ́tẹ́ lómi ò ṣe ọ̀daràn burúkú ni ọ nítorí pé nítorí dáwọ́lé àbádéèrè ò ní dáa èyí fẹ́ sèse yẹyẹ pè lẹ́sìn tó ń ti ń gbá láì tó ń gbọ́ rí tó ń gbọ́ tó ń nǹkan báyìí fún nǹkan báyìí fún náà ká jẹ́ ń lé sí lọ. torí ẹ ẹdí agbìyànjú láti rí i pé àwa náà kókó ń ta wá sí láyọ̀ amójútó àjẹ́ kí nǹkan tí ó tàn kọ́ gba tí ò ní tán kọ́ gba sọnù mọ́ wa lọ́wọ́ ẹjẹ́ ká gbìyànjú láti rí i pé àwa náà àdúró ṣinṣin lórí ẹ̀sìn Islam yìí àti Islam eléyìí ti bọ̀yọ̀bọ̀yọ̀ tó wà nínú ẹ̀ ìsìláàmù gidi ìsìláàmù òdodo pẹ̀lú tọ̀wọ́kì eléyìí tó yẹn rántí tí ò ní àǹfẹ̀kú gbọ̀yọ̀ nínú ìsìláàmù eléyìí tó dúró lórí asúnà ìlànà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo eléyìí ò lè tẹ́tẹ́ àfi ká gba ẹ̀kọ́ láyé ká gbẹ̀kọ́ láyé láwùjọ wa kájẹ́ni tó ṣe ká fi àyè lẹ̀ fáwọn tó ti ní à kọ́ máa ṣàlàyé fún wa ẹ lè jẹ́ sọ̀rọ̀ ilẹ̀ bí wọn ṣùgbọ́n kọ́ lọ́wọ́ bọ́ wa kó ti bọ̀ àwọn lẹ́bùn tó ju ti yín lọ nípa àgbọ́yé fún wa ní nípa ẹ̀sìn àwọn àni sọ pé màmú ti ju ọ lọ lọ́jọ́ yìí bọ́bọ́lọ̀ tún ju ọ lọ gbogbo nǹkan náà ni ń bọ́ ń bẹ̀ ó sì ju yín lọ pọ̀ owó ṣebí irọ́ ọmọ ọmọ yín ni ó sì wá lójú yín lọ àmọ́ ti àgbọ́yé ẹ̀sìn ni ò lè ẹ̀fọ́ àwọn ẹ̀wù tó bá ní màláyè ẹ̀kún wọn máa láǹfààní àti báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ó ti máa ẹ̀kọ́ ìtìwọ́n náà wọ́n ti máa mú wá ẹ̀fìtìrà kan lélẹ̀ ẹ̀fìtìrà lélẹ̀ lóríṣiríṣi nípa tẹ̀wéhì ẹ̀sàlàyé ẹ̀sìn káwọn èèyàn ẹ̀sẹ̀ yé wọn nítorí sàtẹ̀lẹ́ mọ́ gbọ́ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ gbàgbá ẹ̀yìn tẹ́lẹ̀ mà tẹ́sàlàyé rẹ̀ fún wọn ni. iṣẹ́ ìwúlò fún ẹlẹ́sìn wa tí èmi ká lọ síwájú nípa tọ́lọ̀ lọ́pọ̀lọpọ̀ máa gbọ́ Facebook social media lọ́sẹ̀. àmàbúra wa wa lórí social media àwọn ẹlẹ́wọ̀n kọ́ ẹ̀ tí wọ́n máa wà wá wọ́n fẹ́ gbé kúnlẹ̀ tẹ́lẹ̀ gbé ẹ̀yin náà lẹ́sìn tábùkù lórí social media lórí kíni ẹ̀ ń tajà ni òkúta fẹ́ bá yín gbogbo rẹ̀ àtẹ̀pàtẹ̀ àwọn ọ̀rá mọ́ di ó ṣeni láàánú pọ̀pọ̀lọpọ̀ tọ́lá ní àyíká rẹ wàláhì ó rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n máa lù aláṣẹ àwọn sì ń sin lọ́n bẹ́ẹ̀ tí wọ́n máa fi wọ́n ṣe ẹ̀yẹ kọ́ máa fi wọ́n rẹ́rìn lọ́rọ́ kan kí ni tùmọ̀ tó tọ́ lọ́mà sọ̀rọ̀ ẹ̀ wọn ni màlà nítorí pé ọlọ́run bó bí ọ léèrè tó bá jọ gbé nílẹ̀ òkè yá mi. tọ́lá ní àyíká rẹ nínú mọ́tíláṣí wàláhì ó fẹ́ àwọn bàbá yìí náà sì rò pé àwọn ń ṣe lọ́nà àwọn màmá yìí wo bí wọ́n ṣe ń ṣe lórí sọ́dáàt ókè tá ní ọkọ̀ wọn ibi wọn náà lọ́kọ̀ wọn wọ́n sọ màlẹ́kà kalẹ̀ àní sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn a máa ṣe tán láti máa bú wọn a ṣe tán láti máa bẹnu àtẹ́lù wọn ẹ sàlàyé ẹ̀sìn fún wọn nítorí pé táwọn èèyàn bá ti gbọ́ nínú èèyàn mẹ́wàá pẹ̀lú ògbọ́ ọlọ́ọ̀yàn kò yí padà ó ti tó wa yìí ṣe dandan kéèyàn mẹ́sàn-án yí padà ọlọ́run ọgbà fáwọn ànábì gan bẹ́ẹ̀ kátó apá àwọn akpolontu sibanabi sallallahu alaihi wasallam sọ pé wọ́n fi àwọn ànábì hàn wọn àwọn ará ànábì kan wọ́n má àhòrò ẹ̀ èèyàn ti ń bẹ lásìkò lẹ́yìn rẹ̀ láàrin mẹ́ta sí mẹ́wàá mo sì rán ànábì kan wọ́n má àhòrò rajul aw rajulan èèyàn kan séèyàn méjì lọ́tẹ̀lẹ̀ mo sì rí ànábì kan wa laysa ma'ahu ahad ẹnìkan ọ̀tẹ̀lẹ̀ ṣé gbogbo bẹ́yìn bá ti wá dé láyé lónìí kẹ́yìn ọ̀dà nàbì kàkẹ́ nìkan ti ń tọ́ la pé aládùúgbò tí wọ́n ti ń pa àwọn ará àdúgbò wa olórí búmọ làwọn eléyìí wọn gbọ́ wọn gbà àhà kò sí lọ́wọ́ rẹ̀ lẹ́yìn sẹlẹ̀ kẹ́mínà amúrẹ̀ṣẹ̀ ìdájọ́ wọn ò sí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n náà ó bì wọlé rẹ̀ ebó ti kọ́ mà kí ni ìtumọ̀ pa lọ́ọ̀lì kí o gan náà rí jẹ̀mà sáà ń kọ́ fún ṣáìṣáì ni kó lu máa àgbáwo lọ́fẹ̀ẹ́ nọ́ọ̀sẹ̀ à ń kọ́ mọ̀ ká lè gba ìmọ̀ kan nù kúrò lára wa káwọn náà tún tara bẹ́ẹ̀ jẹ́ sábàbí táì mọ̀kan yẹn náà fi kúrò lára ẹni tọ́lọ̀ wọn bá bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ àwọn àmà ṣe gbogbo ẹ̀ lẹ́ni tí fi ń wá ojú ọlọ́run ọbẹ̀ lẹ́dà wa ìtumọ̀ ìkíláàsì èsì torí kí wọ́n lè pè ọ́ ní nǹkan kan wọ́n lè máa yìn ọ́ tí wọ́n pọ̀lọpọ̀ àníyàn wọn ti bàjẹ́ láti bẹ̀rẹ̀ ilé ayé ni wọ́n fókọ̀s wọ́n rí tí wọ́n ń pa àwọn kan lé òun náà wọ́n á wá pọ̀n lé o òun ọmọ pé ìmọ̀ yìí wọ́n kì í wá nítorí nǹkan lé ayé Ànábì sallallahu alayhi wa sallam ó lẹ́nìkẹ́ni tó bá wá ìmọ̀ kan nínú ìmọ̀ tí wọ́n máa fi wá ojú ọlọ́ọ̀ wọn wá wá nítorí nǹkan kan àfi nítorí kó lè rí nǹkan kan nínú ẹrù ilé ayé kò ní í gbóòórùn àlùjánnà náà wàláhì nínú màtọ́ jẹlẹgẹ́ jù ó ní mẹ́sì Islam. so àmọ́nà ńlá gbẹ lọ́rùn rẹ ìwọ́n ọ̀nà ọkọ tí ó gbogbo kárí ni gbogbo nọ́ọ̀sẹ̀s tó bá tẹ lọ́wọ́ lórí rẹ yọ dànù àwọn èèyàn rẹ ń bùkátà rẹ kó sàlàyé ẹ̀sìn fún wa tí ẹ kọ́ ni pé kó gbọ́ kó gbà tí ẹ ní kó sàlàyé tí ẹ kọ́ sì tó ní kó mú ọjọ́ kù kò sábàá rẹ fún ọ tí ẹnì kan sọ̀rọ̀ tí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà olùmọ̀ wa láyé òní gata wà yìí tí gbogbo àyípadà wa mà lọ́jọ́ nílùú rẹ̀ nílùú àbínibí rẹ̀ ó ti ọ̀pọ̀lọpọ̀ ọdún títí ń bá àwọn èèyàn tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ olùmọ̀ ńlá tí gbogbo èèyàn ń gbé síra tó ti ká lónìí ní gbogbo ayé tẹ̀rí rí títí ti ń bá àwọn èèyàn sọ lọ́gbọ́n pẹ́pẹ́ bàbá wọn á ṣèdánilẹ́kọ̀ọ́ sínú máìkì tí wọn máa gbé lọ bá kálukú lé tí ọba tí wàá di pásítọ̀ ìṣe àbá tó ẹni tí ń pèpè fún sọlá pé jazakumullahu khairan ya sheikh ẹni tó kọ́ wá ẹni inshallah la'allahu ya'ti bihim ba'da dhalik ọlọ́run padà mú ọ wá ọlọ́run padà mú ọlọ́run padà mú ọ wá láti ibikíbi láyé tí wọ́n bá gbé síra rẹ̀ lọ lónìí gbogbo ẹ̀ máa kólú mọ̀ ńlá tí wọ́n bá dá ọkọ rẹ̀ wọ́n lọ sí rahimahullah lónìí níbo ni ikhlas yẹn wà fáwọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà kọ́ kí ó tọ́lọ̀ jọ kánú lé olo trial bí ẹ̀mẹ̀ta bí ẹ̀mẹ̀rin ẹnìkan fún òjókòó tó ń jẹ máa sọ sátẹ́gùn ẹgbẹ́ wọn. <laughs> subhanallah ọmọ pé ìgbà tí wọ́n bá ń ná ìmọ̀ rẹ fáwọn èèyàn ọlọ́wọ́ máa jẹ́ máa pọ̀ sí i báwo èèyàn máa ń ṣe ń sáfà nínú sọ́sọ ládàrí ó tún máa pọ̀ sí i kí ni wọ́n fẹ́ láti lọ bá lọ́dọ̀ ọlọ́ àmọ́ nà ńlá ń bẹ wa táyì ká mójútó tá à mójútó. ká gbìyànjú láti rí káwọn bàbá bàbá tẹ̀ ń rí o ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà kì í ti pín sera rẹ̀ níkà ọ̀mọ̀dù báyìí lọ́nu. ṣùgbọ́n bùkátà ahọ́n wo lẹ́yìn náà fi ṣàlàyé. wọ́n kàn fi ahọ́n burúkú kan ṣàlàyé pé ní mọ̀dá kẹ́kẹ́ ń bí. wọ́n bá ti jẹ́ ọ̀gbẹ́ǹde bóyá láàrin èèyàn márùn-ún tí ó wà lìjẹ́ náà. Ah! Ah! lẹ́nu kẹ́lẹ́ tí wọ́n dán òun gan fámìlì rẹ̀ ti lọ bí mẹ́wàá ọwọ́ adigun aláàárín yẹn márùn àwọn bàbá ọ̀rọ̀ àkóbàtà àwọn tó ẹjẹ́ ni ọmọ lọ ilé káfíńgó tó sọ̀kalẹ̀ tó ó túmọ̀ sí pé ọ̀hún ha nánu ìgbà tí ọlọ́run náà Musa àti Haruna sí firaahùn firaahùn náà tẹ́gbẹ́ tí mo sọ lẹ́ẹ̀kan nínú pé rí orí ṣètọ́ni gba àwọn òdòdó àbí fíráwọ́nà ọgbà àwọn òdòdó àti ìràwọ̀ ńlá nínú ibú. èèyàn tó pinnu rẹ̀ fọ́ọ̀mù olúwa ní tọ́jà. ọlọ́run ara Musa àti Haruna sí. ọlọ́run á sọ fáwọn méjèèjì pé faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha. tẹ́lá bẹ́ẹ̀ bọ̀ fíráwọ́nà ọ̀rọ̀ tó ń lẹ́ni kẹ́ yóò jẹ́ rántí bóyá yóò jẹ́ payọ̀ lọ gbogbo ẹ̀ ọ̀ndà lọ́lọ́run fi ní ẹ̀ gbọ́dọ̀ léwu ẹnì kí njọ́ kan tó alo dé mọ́tò léwu àlẹ́ yìí sẹ́lá njọ́ ẹ̀ níjọ́ gbogbo nǹkan fún un ìfẹ̀rẹ̀ àwọn nàná èmi lólóyìnbó lẹ́nu tó ẹ̀ eléyìí túmọ̀ sí ká náà lára kí Musa. àwọn èèyàn táwọn sì fẹ́ súre ọ̀rọ̀ èlò burúburú títí kó burú ju ti fìràwọn nà lọ. so pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ wa èyàn àti tó bá tẹ̀yìn bá ní project kan tí ọ̀dọ́ ayé lọ fẹ́ roko sí tẹ̀sí ń pè lẹ́sẹ̀ sí islam ajẹ́ pé bàbá yín ló ní islam islam ẹ̀sìn ọlọ́run èmi fẹ́ sóríire pẹ̀lú pípè tí mo ń pa àwọn èèyàn lọ sídìí rẹ̀ ni. so you need it láti wá máa kí black kí máa bọ́ọ̀ níwájú sọ pé ah, ó kó fún ọ ọ̀pọ̀ wa lẹ́nu ẹ̀wọ̀n àwọn àwọn àwọn tẹminọ́lọ́jì yẹ̀yẹ́ tẹminọ́lọ́jì ṣé islam ni wọ́n sì ń pèpè lọ sí ibi àbí àwa náà ní gbogbo wa àti gbogbo wa náà bóòlù àti ìdẹni tó ń mànà báyìí ọ̀làọ̀là mi kà àánú ọlọ́run tí kálukú àwọn history rẹ̀ látòrí àwọn bàbá rẹ̀ látòrí bó la ṣe rí lánàá kẹ́tàlí kankan tó nà kọ̀wé fàmẹ́nà lọ́ọ̀hù àìkọ́ fẹsẹ̀bẹ̀yẹn. bí àwọn bàbá tẹ̀ ń bù àwọn ọmọ tẹ̀ ń bù bẹ́ẹ̀ lẹ́yìn náà rí lánàá. ọlọ́run tó pé dẹ̀ra rẹ̀ lẹ́yìn lórí ẹ má sọ àtùkù yìí ẹ má rántí o ẹ má rántí. sẹ́ni tí gbogbo àánú yìí ti wà fún wa àwùjọ wa gbogbo yìí padà ẹ máa kọ́ àwọn èèyàn lẹ́sìn ẹ fi tíra kan lélẹ̀ ẹ máa ṣàlàyé gbàgbẹ́ tẹ bá ti parí tíra kan ẹ tún bọ́ sórí omi ẹ fààyè lẹ̀ fáwọn èèyàn láti máa béèrè nípa nǹkan tí wọn ò bá rà torí pé a béèrè kì í ṣìnà ẹni tí wọ́n tẹ̀lé súnà kì í jẹ́ àwọn èèyàn lọ́nà kí wọ́n béèrè lópin ìgbà tí wọ́n pè béèrè ẹ̀ tó fẹ́ mà ni wọ́n béèrè kì í sì béèrè ẹ̀ tó fẹ́ ṣàtàkù kì í sì béèrè ẹ̀ tó fẹ́ fi hàn kó òtún torí délé àwọn pọ̀ nípa ni wọ́n ìbéèrè lọ́dọ̀ wọn wọ́n ní bàbá bíi ṣéwù rẹ léèrè pé kẹ́rífà wàlímà má àfúláṣà àbàjẹ́ bóun ní nǹkan báyìí ṣe báyìí èyí ti rí tó fi dé báyìí wọ́n ní kò ní so yèrè láéláé nínú kọ́ńdà àtọ̀rí kọ̀nà ámìlì sún lè ṣe bẹ́ẹ̀ ẹ béèrè ẹ béèrè torí ń bẹ́ẹ̀ àwọn sàhábà. tó lọ́pọ̀lọpọ̀ béèrè lọ́nà fi ràn mí lọ́wọ́ tí mo fi mà tẹ́lẹ̀ jẹ́ a sì máa pé insha allah tábà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi tó tá a ká gara tá a sì láti fẹ́ gbẹ̀sán wa a máa rí àwọn èèyàn bá sọ̀rọ̀ lọ a sì máa padà ètò túmọ̀ sí pé tí àwọn àyípadà yẹn bá ti ń gbogbo àlejò tá a bá pè wá lù wá òun náà rí i pé àyípadà ti ṣẹlẹ̀ lù báyìí títí tó fi ṣẹlẹ̀ a sì ṣẹ̀ṣẹ̀ ti ọ̀pọ̀ nítorí tá a bá ń ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ gbogbo mùsùlùmí wá ẹni tí o máa ṣe súnà yóò gbọ́ ó lè jẹ́ pàtí ẹni tí ń ṣe súnà àmọ́ kó tó ti bẹ́ẹ̀ ẹ rí i pé kó tẹ̀ kàn wá ẹ̀ sí ìdí tẹ̀sí nù ọlọ́run ẹlẹ́dàá yóò ràn wá lọ ọlọ́run ẹlẹ́dàá yóò túbọ̀ jẹ́ ká ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa ìmọ̀lẹ̀ àti ìmọ̀lẹ̀ Islam àti sunna ọlọ́run bá gbogbo àwọn àlùwà ọlọ́run ó mú wọlé oníkálukú wa ọlọ́run ẹlẹ́dàá yóò ràn wá lọ láti lọ́kàn nínú àti ọ̀padà jèrè àti wàlìjẹ́nà subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. بارك الله الحمد لله ìbéèrè ti parí yẹn wọn lè yan sákèsì pípé ẹsẹ̀ òun kì í rìn gaara tó ń bá ń lọ lọ́nà kí ni tó lè ṣe àwọn èso lóògùn ọtún tù lọ́lọ́ àwọn ní ọ̀bọ̀ ọwọ́ ẹsẹ̀ rẹ ní máa ń ṣe ọwọ́ sọ fún ọ lè ìjẹ̀rù sí jẹ́ àwọn béèrè mi wà tẹ̀sẹ̀ ń bí tẹ̀sẹ̀ pé ó wúlò kí èèyàn ọmọ ìdáhùn rẹ̀ àwọn míì wà tẹ̀ ṣe tẹ́ pé kò ní ìtumọ̀ wàhálà náà lẹ́ka fẹ́ fi dálẹ̀ nítorí tí wọ́n bá dáhùn rẹ̀ náà wọ́n tún sọ náà wọ́n sọ lóko sórí social media <laughs> olóòtú ti pé à wọ́n tún kó fún wọ́n tún kí ni wọ́n kó hmm? so eléyìí ti àgbẹ̀dẹ̀ tẹ́ bá ti rí tá a dáhùn mi àti gbé e sábẹ́ rẹ̀ irú àwọn eléyàn tó wá pé má là ń wa kò sí nǹkan tó ń bi wá táwọn ìdá àmọ́ nǹkan tá a ti mọ̀ pé báyà fìtínà wọn kàn fẹ́ fi kún fìtínà kò túmọ̀ sí pé báyà nǹkan míì náà táwọn ẹlòmíín sọ àgbà kó ṣe déédéé o mo rò pé wa ṣùgbọ́n a lè kàn máa ń sọ nítorí pé lásìkò yẹn wàhálà ni wọ́n fẹ́ fi dálẹ̀ fi kún wàhálà ilé ìjẹ́gosò jẹ́ wọ́n ní tí ìmáàmù àwọn bá jẹ́ pé ń pawọ́ dà tí ẹ ti yẹn ń wò tí ń gbàlejò obìnrin táwọn lè máa ti sọ láti lẹ́yìn ẹ̀ tó bá dá yín lójú pé máa ṣe ìyàwó ọ̀tọ̀kẹ́ ṣe sọ láti lẹ́yìn ẹ̀ nítorí pé ìyàwó yẹn ìtumọ̀ rẹ̀ ni pé à ń sọ pé òun náà ní nǹkan kan nù tó jẹ́ tọ́lọ́wọ́n ọba nìkan títí ní tó jẹ́ tọ́lọ́wọ́n ọba nìkan ń bẹ̀rù ni pé ìmọ̀ àkọ́kọ́ níbi ẹni tó jókòó tó náà ń gbàlejò yọmọ so kí lọ yẹ o kí lọ mọ wọ́n ọ̀dára rẹ mọ wọ́n ti lè dẹ́nu mi mọ so ẹnikẹ́ni tí wọ́n sọ fún mi máa ń tọ́ pamọ́ fọwọ́ kàfẹ́ kẹfẹ́rí ni lábẹ́ òfin ọlọ lábẹ́ bẹ́ẹ̀ kọ́tọ́kẹ́sì sọ láti lẹ́yìn ẹni tó máa sọ fún ẹ báwọn nàbí Idris alayhi salam náà tẹ̀yìn rìn ànábì Idris lọ́lọ́run rán sí wọ sọmọ pé ọmọ lẹ́yìn ànábì Idris ni wọ lẹ́yìn náà ànábì Idris alayhi salam tó ń kọ̀ọ̀kan sínú ìpẹ́rùn àwọn olùmọ̀ sọ fún wa pé mọ́jísà tiẹ̀ nù tí wọ́n bá ń kọ nǹkan lépè tí wọ́n dà lẹ́bi tóbi jẹ́ mọ́jísà tiẹ̀ tó ká jẹ́ kó yé wa báwọn kó sáyé rẹ̀ fẹ́ni bọ̀ láti máa kọ nǹkan nú èpè láti máa pé bọ́yá àtẹ́lẹwọ́ ni wọ́n ń wò omi ló ń lò ìràwọ̀ ló ń wò ẹlẹ́ni ọ̀ràn alákòókò wàhálà gbogbo àwọn eléyàn babaláwo ni wọ́n lábẹ́ òfin ọlọ́run kọtọ ẹni tó bá sì lò máa ń tọpa ọmọkọrọ bọ́ọ̀ tàbí kọ́ wa demonstrate fún wa tó bá bọ́ọ̀ tàbí láti ẹ̀ fọ́ létí mu wọ́n ọmọ pé ń fọ́ létí wọ́n tó ọmọ tí wọ́n ṣẹlẹ̀ ń gbèsè ayé àwọn ibi títí ọmọ ló bá tó kó kejì fún orí láàrin ìtọ́jú kan sí ìtọ́jú kan ò tó kò kí á lọ mọ̀ ọmọ nǹkan kan irọ́ láti alẹ́ mu. من في السماوات والأرض ardi إلا الله. الله sọ fún wa wa anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀dá tí ń bẹ nu sọ́mà tilẹ̀ kò sẹ́ni tó ma tọ́pa máa fi allah gbọ́ tẹ̀yẹrin látò nídìjọ́ kú rẹ̀ kò lè rí nǹkan kan irọ́ lásán àtẹ̀tàjẹ́ ni torí kò ń gángan ní fọ́wọ́ náà irọ́ gidi irọ́ gidi ọlọ́ọ̀ni kan lọ́ọ́ ma tọ́pa mọ́ ẹ̀rẹ́ni tí ń ṣe ìyàwó yìí tó bá jáde tó bá padà délé yóò bí ìyàwó lórí kẹta lọ́wọ́ òun wálé kò sí bó ṣe lè mà tíyàwó bá ní a bàbá alágbájá ẹ fẹ́ máa mú mi ṣeré ẹ̀yin tẹ́ ń wo báyìí àwọn èèyàn ó ṣe rí ẹ̀ wá mẹ́ni tó wá ní wá lóga wọ́n fẹ́ máa fi mi ṣeré àbọ̀ ọ̀fẹ́ kọ́ àbí òkè tí a fún yẹn yóò dàbí àtẹ̀mí ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ̀ máa tọ́pa mẹ́yìn náà ẹ̀ gbélé ọ̀dà mi tọ́lọ̀ nìkan ló máa ń tọ́pa amájàmá ẹnìkan ò sí tọ́ máa ń tọ́pa amá ṣùgbọ́n àwọn oníyàwó ní ìrẹ́ nìkan kan tàdé àfẹnusọ́pọ̀lọ́ rẹ̀ bá tutù látutù òní wọn máa rí tàdé tó nítorí wọn ti gbé wá ibẹ̀ náà ó ti fún ọ létí ọ̀rọ̀ rẹ ibẹ̀ ni tí ó ti jáde ṣẹlẹ̀ ìjẹ́bù ṣe jẹ́ wọ́n ní bọ́ọ̀lù àti kẹfẹ́ rí sí Islam kò sí nǹkan kan kò nídìí palẹ̀ bóòlù ṣe máa bóbìnrin sọ̀rọ̀ pé máa fẹ́ ọ. bẹ́ẹ̀ náà aslim Tesla á ah, ẹ bá gba islam ẹ rọ náà lọ islam lọ́nà gbé tẹ̀sẹ̀ ikọ̀ sọ́nà ń bẹ̀ o ti sọ bọ́ọ̀n o ti parí títí láéláé kò ní gbàgbé ọ̀rọ̀ rẹ̀ kọ́dà tí ọba gba islam wọ́n ní ọ̀sán náà nù tá à ń ṣe islam nìkan náà wà mẹ́ ẹlòmíì ọ̀gbọ́n ti bẹ̀rẹ̀ lọ́wọ́ aláyọ̀ di mùsùlùmí a tún máa ń pè yàn sí islam látàrí ìwé ìwé tá a ti kọ kí ni islam ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí àwọn òwe wà bẹ́ẹ̀ tọkọ in english ẹ̀fún ẹ̀rí pé àwọn chọ́ọ̀chì chọ́ọ̀chì ti mẹ́lẹ̀ yìí kọ́dà àwọn abọ́gbọ̀pẹ́ náà mà wọ́n máa ń fún àwọn ọmọlẹ́yìn wọn láwọn òfin kan ẹ má bá mùsùlùmí fa ọ̀rọ̀ ẹ má bá wọn sọ̀rọ̀ sí wọn wọ́n máa fi dán mú lọ ọ̀rọ̀ wọn sá máa ń sọ àhà nítorí pé òdodo làwa dì mọ́ àwọn òbúkátà káfẹ́fẹ́ máa ṣe wàhálà ká tó mọ̀ pé òdodo ni irọ́ nù lè jẹba. wọ́n lẹ́ni tó ti ṣe fídíà látàrí gbèsè síyàmù tọ́jẹ̀ tí yóò tún san padà ni kí ló mú ṣe fídíà tó bá máa ń àárẹ̀ tírú rẹ̀ lóògùn tí máa ń san tí a bá ṣe fídíà lórí rẹ̀ lẹ́yìn ọkàn náwó dànù ni o tó bá ti gbádùn wá san sùyàmù yẹn padà tó bá jẹ́ pé ogbó ńlọ́ba múyàn àgbà pé tún dèrò má wọ́n ṣe fídíà lọ́dọ́jọ́ kú ni torí kọ̀ọ̀rọ̀ lọ́rùn láti ṣe sùyàmù pẹ̀lọ́jọ́ orí rẹ̀ kò sí wàhálà àwọn obìnrin tó lóyún àti obìnrin tí ń rema èkíní kejì wọn wọ́n lè sì torí oyún àtọmọ tí wọ́n rè kó wọ́n má ṣe sùn yá àmọ́ tí wọ́n bá ti bí ntọ́wà nù wọn tí wọ́n bá ti di pé wọ́n wọ́n ọmọ tọ́wà lọ́wọ́ wọn wọ́n san sùn yá mu yẹn padà ní o fídíyà kọ̀ọ̀ràn ọ̀rọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma tó ní fídíyà ni wọ́n ṣe. kọ̀dọ́gba tó ọ̀rọ̀ àwọn olùmọ̀tọ́ sọ pé wọ́n san padà ní eléyìí. wọ́n ní kí ló ní tó fi jẹ́ pé Nuhu alayhi salam àkọ́kọ́ àwọn aránṣẹ́ tí Adam bọ́lá ń ṣe fẹ́ ni. ọlọ́run kọjá pé anabi Nuhu alayhi salam àkọ́kọ́ Adam ìdí ni pé kò sí ta lọ́lọ́run fẹ́ rán Adam gbogbo èèyàn sí lọ. ó ti tó wọn kọ́kọ́ ẹ̀ máa wo kò ṣùgbọ́n àwọn èèyàn ti nú agídí ti bẹ̀rẹ̀ àìgbàgbọ́ ti wọnú ọ̀rọ̀ wọn wọn bu kátẹ̀ tí ó pè wọn wọn bu kátẹ̀ tí ó kọ́ bàjẹ́ fún wọn. wọn ní kọ́ bí là àwọn gbọ́ pò làkọ́kọ́ ẹni tó kọ́ ṣe sọ láti àkókò márùn fọlọ́ tó sì tún wá tẹ lọ ọ̀rọ̀ tẹ gbọ́n kò ṣe déédéé sọ láti àkókò márùn àmọ́ kọ́lọ̀ ń fẹ́ lomi ní márùn-ún ṣáájú anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn míì náà ń ṣe sọláàt ṣùgbọ́n pé márùn ni ó ń bùkátà wájú àjẹbùtì ní lẹ́yìn náà pé àṣùbà ìsinmi ọ̀gbọ́n absent magreth àti ìṣá wọ́n tún bùkátà wájú ṣùgbọ́n àgbà pàwọn náà ń ṣe sọláàt sẹ́yìn tiwa wá ni iye nǹkan tiwa iye àkókò táwa ń ṣe òun bùkátà wájú. wọ́n ní pos táwọn lè máa ṣe ẹ má ṣe nítorí pé ẹni tí ń ṣe pos ẹjẹǹtì báǹkì ni ẹ sì mọ̀ pé báǹkì rìbá ṣé islam gbà wọlé kò gbà wọlé torí rẹ̀ ń tá a bá sọ nípa báǹkì iná là sọ nípa pos management wọ́n ní ṣòro wàjibá sọ̀rọ̀ arkanu sọ̀lá kí ni yàtọ̀ tó wà láàrin wa ẹ lọ lè kí o so tẹ bá délé kí o ṣàlọ ara tí wọ́n fẹ́ kọ́ yín láàrin bí oṣù méjì nù tẹ bá ti gbọ́ yín ṣàlọ ẹ̀yin náà dolùmọ̀ wọ́n yóò dolùmọ̀ bí ìdánilẹ́kọ̀ọ́ ó lo ìrọ́mọ̀ díẹ̀ àwọn kí wọ́n máa kọ́ ṣùrùtù sọ̀lá wàjibátù sọ̀lá àrùkánù sọ̀lá àbẹ́rẹ́ yín kan sọ́lá nù sọ̀lá gbogbo ẹ̀yìn àwọn ìfẹ́jú kan yín náà á bàrà èèyàn fojú di kí ó lò wọn là máa pẹ́ nìkan mùsùlùmí ni àwọn kìí ṣe sọ̀lá ọwọ́ akúṣà àti sọ̀látul jánásà sí lára ọlọ́mọdé káfíìrì tún ti rí ẹni tí ìbá ti ṣe sọ̀lá kèfèrí nìyẹn gbọ́dọ̀ ẹ̀sìn wọn máa mùsùlùmí pé kọ́lá sọ́sẹ́ ọ̀sọ̀rọ̀ ẹ̀dín mùsùlùmí ni rárá o ẹni tí ìbá ti sin lọ káfẹ̀ ìsìláàmù yìí ṣe ó lásán à wọ́n pẹ̀ràn súnámì ọjọ́ bíi tí ìbá ti sin náà fà ń tẹ̀ka àbọ̀ torí ẹ̀ kẹ́ni tí kì í bá sin náà kọ́ gbọ́ ọ tó bá lọ kú pínrín ẹni tó bá dúró ṣe sọ̀látùl jánásà sí ọ̀la ọ̀daràn torí òfin ọlọ́run ni pé wọ́n gbọ́dọ̀ ṣe sọ̀látùl jánásà sọ̀daràn lára àfẹnẹ́jà alẹ́ mùsùlùmíìnà tẹ́lẹ̀ mọ̀jẹ̀rìmì wọn lè dọ́gba mùsùlùmí àtàwọn ọ̀daràn ẹni tí ìbá ti sin náà ọ̀daràn ẹni tó bá lọ dúró báwọn ṣe sọ̀látùl jánásà sí làwọn dáràn wọn ẹ̀ ń ṣe sọ̀láàtù jánásà sí Fíráúnà lánu ọjọ́ ẹ̀bùn ti jẹ́. wọ́n ní sáwọn àdìsọ́ ọmọ àwọn ní Uthaymin Sudais Hudayfi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má sọ ọmọ bẹ́ẹ̀ o nítorí pé àwọn orúkọ yẹn orúkọ ẹ̀yà ni bí kẹ́ni sáà lè sọ ọmọ Yorùbá sáà lè sọ ọmọ ní ìdílé ìdílé lọ́dọ̀ tó wà ní ìsìn wọ́n lè sọ pé ọlọ́pàá máa jọ oníkó yìí abókundé tá a lè sọ ọmọ bẹ́ẹ̀. gbogbo eléyìí àwọn orúkọ ìdílé ni a lè sọyàn bẹ́ẹ̀ sẹ́yìn bá kàtìrì tẹ́nìkan tọ́lọ̀ ń gbé yọ sára yé wọ́n sì ń pè báwọn lẹ́yìn bá a sọ bàbá yẹn. sẹ́yìn kẹrìndínlẹ́mí ìjẹ́sọ́ kọ́ ti bàbá yẹn Muhammad ló kọ́ ọ bàbá rẹ̀ ń jẹ́ Salih ẹ̀yà wọn ni ìdílé wọn ni Uthaymin báwo lárúbáwá ti Saudiya oníkálukú ọmọ àjòkọ̀ ìdílé náà ẹni tí òjòkọ̀ ìdílé ó ní tùmà ní Saudiya torí ẹ̀ ẹ̀ ẹ́ pé oníkálukú pẹ̀lú orúkọ ìdílé rẹ̀ ẹ̀ sì sọ ẹ̀ ẹ̀ sọ ọmọ Muhammadu tó jẹ́ orúkọ rẹ̀ muhammadu nkúmọ kọ anabi wa ni sallallahu alaihi wasallam sọọni ìwò kọ bàbá rẹ̀ kọ anabi ọlọ́nkàn ẹ wá mú ọ̀sẹ̀ míì abẹ́rẹ́ kó jìnnà wọ́n ní sudan sudan ti báwo ó kọ ìdílé tiwọn nù sudan tún kọ ó kọ ìdílé nù. àwọn náà béèrè dáa. wọ́n ní sọ ní sọ́mọ ní Hasan àti Hussein ẹ ṣe náà dà tọ́lá máa sọ ọmọ wa náà ní Hussein Sudais Hudaifi torí pọ́lọ́ ti sàn ilé olólùmọ̀ òun náà wà ń kà àbí òye wa pé ó ìdílé wa nù ó kọ́nà àwọn àwọn kan nàìjíríà ní àwọn haúsá láyé ogun ìgbà tí sọ̀dáàmù gba kuwait wọ́n bá máa ń sọmọ ní sọ̀dáàmù pé sọ̀dáàmù sọ̀dáàmù sọ̀dáàmù tọ́ sẹ́yìn mọ́ sọ̀dáàmù lédè lárúbáwá fa ad ẹni tí máa kọlu nǹkan ẹni tí máa kọlu nǹkan ọmọ bá wọ mọ́tò akọlu yà àbẹ́rẹ́ sọ̀dáàmù bá so bọ́ọ̀nà bá ń lọ abáyà lọ́rọ̀ lu ọ̀sọ̀dáàmù ńgbà tẹ́ ẹ̀ béèrè ẹ kàtí ni pé ame ńkọ́ wa mẹ́ nítorí jọ yín lójú ọgbà ló lu fa ẹ wá lọ jọ lójú. ẹ̀ní àwọn ọ̀sẹ̀ alágbára tó takò gbogbo ayé kó ń sọ àbí bó ti ṣe ní sọ ní Hasan àti Hussein ma o kò túmọ̀ sí pé bèjì Hasan lọ àwọn Fatima ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kí wá sí hasan làwọn ń jẹ́ alhassan alhussein alhassan alhussein ní yorùbá lẹ́bù tẹ́ bá ti sọ ọmọ bẹ́ẹ̀ pé bá alhassan kìí ṣe hasan alhussein kìí ṣe hussein ọjọ́ bó wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin introduction àti akul nínú mà torúkọ nǹkan méjì ọba ti jẹ́ nǹkan kan náà ìyàtọ̀ wà lánàá so introduction yẹn kéde Islam ló ní kẹsì engagement tí àwọn yẹn ń ṣe yẹn kí wọ́n lọ náwó rẹpẹtẹ kí wọ́n jẹ gbèsè rẹpẹtẹ ẹsùn abẹsẹ pé ẹtúfẹ ṣe akudu lẹ́yìn akudu wọn tún ní atúfẹ ṣe ní ẹ àbíòye atúfẹ pẹ̀lú tọmọ bá ní àwọn ọpariwo wọn náà pariwo àwọn afẹ. tẹ̀sí Islam sọ pé ẹni tó bá fẹ́ fẹ́ ọmọ kó fi hàn ó kó fi hàn ó lè sọ fóbìnrin pé mo fẹ́ fẹ́ ọ tó bá fẹ́ ṣe alùpùpù ó lè ṣe fóbìnrin ó lè lọ sọ fún bàbá rẹ náà mo fẹ́ fẹ́ ọmọ rẹ tó eléyìí ò nídìí pé àṣẹṣẹ ń tẹ tẹ ìnáwó kan ànáwó kan gẹ́dẹ́ àlàákùdù ní kókó èyí tọ́pọ̀lọpọ̀ kì í ṣe tí wọ́n fi ń bímọ zìnà àlàákùdù ní kí bàbá ọmọ sọ pé òun fọ́ mo fọ́ níyàwó. tí wọn náà sì sọ pé ọgbà níyàwó lọ́ba tán. àwọn oníṣẹ́lẹ̀ yìí ọkùnrin ọmọ àwọn òpin jẹ engagement adúlọ́ tó ti ná àwọn fámìlì ọmọ dúró ti ná ẹja sọ pé àwọn ìdìgbà mí ìjà rẹ. àwọn bá sì rí i pé ara wọn ti wà lọ́nà níjọba bá lóyún bá máa zina lọ ẹ ti fi ẹjẹ kọ́ ọmọ odi kó ti lọ lé ọkọ kọ́kọ́ ọmọ odi kó náà ti fẹ́ yàwó ẹ má tẹ̀ra yín dànù. wọ́n ní kèfèrí lèèyàn ó ti wá jíwó lówó ọba gba Islam ṣé yóò dọwọ́ padà fọlọ́wọ́ àbí òní dá padà yóò dáradà mọ́nà. inna Islam yajibu ma qabla Islam wọn wó ní tó bá ti síwájú bíi tẹ̀tọ́ àwọn èèyàn kọ́ ó lè tó jíwọ àwọn èèyàn ọwọ́ nítorí mo ti gba Islam Islam ti ṣàforíjì gbogbo ẹ̀ bíi tó lè tó ọjà kọ́ dáwó padà fólówó. àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ abọ́ kí ọmọ abọ́ pẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń ṣe zina tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ ni tó ṣe pé ọmọ parọ́ tó gbogbo eléyìí Islam ó forí rẹ̀ jù amẹ́tọ̀ èèyàn kan wà lọ́wọ́ rẹ̀ dáwó wọn padà ó lè àtọ́tọ́tí àti ntọ́wọ̀ ń bí owó ẹni tó jíwọ́ rẹ̀ ni dáwọ́ wọn padà kò síbi tó lè gbọ́ sínú Islam pẹ̀lú lè ọ̀dàwó padà fọlọ́wọ́ ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní sáà lè máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn obìnrin lórí social media pé kí lọ́dọ̀ nù nítorí pé wọ́n ní wọ́n mọ̀ ọ́gọ́mù náà rí mi mustaqghari shar'i yìí iná tó jójójójó tá a pa pa pa pa tá a rí pa àtàrà ẹ̀ta iná kékeré ní sí máa bẹ̀rẹ̀ ẹ madúró zina sí social media ẹ ti fà ní ẹ madúró ọmọ àlè tó ti ṣe sábàbí tá a ti wáyé kí ló fẹ́ máa bóbìnrin kan sọ̀rọ̀ kí ló fẹ́ máa sọ gan náà rí ọbẹ̀ tí obìnrin gan tó túmọ̀ sí kékeré á sọ pé ojoojúmọ́ láwọn máa sọ̀rọ̀ obìnrin mi náà tó bínú pé a ah, ó ti pè mí ti pẹ́ èmi ìṣe máa ah, à kí lẹ́ sọ tí ó bá ti di pé gbamagbama ọ̀rọ̀ ojoojúmọ́ bá ti wáyé wàláhì ẹ sọ̀sọ̀kùsọ̀ kódà ẹ padà ṣèṣekúṣe mo fẹ́ fi ọ̀sẹ̀ di kájọ sùn lórí ẹ̀ mo fẹ́ fi ọ̀mí náà gbà yà lọ rí bàbá ẹ̀ bàbá náà sì ló gbà òun fi fún àwọn náà bá lọ gbà ọ̀tá àná ṣètọ́ ni wọ́n máa dáná sí i lórí yọ ma dáná sí ọmọ kárí ọmọ tẹrọ ẹrù yẹn lómi náà wọn pe sọlá wọn ṣe kọ ọmọ tíktíktíktík yọ ma tẹrọ. nǹkan sóbì nǹkan sọkùn yìí náà ni kí lè fẹ́ máa bára yín sọ. ọ̀pọ̀ ẹ̀mẹ́rẹ́rẹ́ ìní máa ń ṣàìsùn lórí ansẹ̀ yóò ní wá ṣùgbà ètò bá sì wá ẹ̀rí tójú rẹ̀ ti kó ń gbà bí ojú àṣekọ́ni tó wọ́n mọ̀ ọkùnrin gbogbo ẹrú ó ti fi o ti fi ó ti ó ti tẹ̀ ẹ́ lórí pé à ń tà táàtì báwò. eléyìí ló jẹ́ bó ti jẹ́ bàbá mi fẹ́yàwó fẹ́yàwó ìyàwó bàbá rẹ̀ fẹ́ tán fi bí ọ ẹbí àwọn bàbá yín léèrè ọdún mélòó wọn ṣe tán fi ń bá ìyá yín sọ̀rọ̀ kó tó fẹ́ wọn táyé ti wá dàrú báyìí. torí pé aburú tó wà nù fóònù ẹ̀ pọ̀ o aburú tó wà ń bẹ pọ̀ gan-an kó sọ àánú wa. ó ní wọ́n bá wọn sọ nọ́mbà mi sórí atẹ́gùn wọn ní sọ́ọ̀tì tẹ́ ẹ bá mọ̀ ẹ mọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ afẹ́mọ nọ́mbà yẹn afẹ́mọ nọ́mbà yẹn ìyọnilẹ́nu pọ̀ ńbẹ̀ ọ̀pọ̀ ńbẹ̀ gan ẹlòmíín ní ìsìn àkọ́rọ́mọ̀pọ̀lọ́ kásìbò tótó pẹ́ẹ́rẹ́ ẹ̀dọ̀ mo níbẹ̀rẹ̀ kan ha ha ha àtúbà lọ́dọ̀ ẹ̀yin ẹ̀ mo ní kí n béèrè náà ni. ọ̀dà ẹlòmíràn lè kúrú lọ́ba ni um, ẹ̀dáàkú kí ni ìdájọ́ wọ̀límà látùbà yìí kìí ṣe pé ìlú tiwa àṣùbà máa ń wọlé ní aago mẹ́fà kúkọ́tà ṣùgbọ́n mẹ́sálásí àdúgbò wa wọ́n ti ṣe láti aago márùn àbọ̀ sẹ́yìn ẹni máa dára pọ̀ mọ́ wọn tọ̀nà kó ní ìtumà. òun fúláì wá jẹ́ pé kátó ìlú mọ ìyàwó ẹni ẹlẹ́ni lẹ́nu ẹlòmíì ó lè jago mọ́kànlá alẹ́ ẹlòmíì ó lè jago kọ́ọ̀rù ẹlòmíì aago méjì ti béèrè kan ni la irú láìsí wọn ṣe sọ opportunity bá wa wà á wà á bàjẹ́ nígbà táwọn á àwọn ẹlòmíì sẹ́kẹ́ títì wọn ti fóònù wọn pa ọ̀fẹ́ kẹ́nìbọ̀dì ó pè wọn ẹlòmíì sì fi fóònù rẹ̀ lẹ́lòmíì lọ ó ní sẹ́yìn bá ti pè é pẹ̀lú lágbádá láti bá sọ̀rọ̀ ẹ lè rí wọn bá sọ̀rọ̀ mo fẹ́ gba appointment ni ẹ sì rẹ fẹ́ rí ẹni tí ó gùn yín lábẹ́rẹ́ ni tó bá gba appointment náà kò lè rí bá sọ̀rọ̀ ẹnìkan wá fi fóònù tiẹ̀ lẹ̀ pé tó bá fẹ́ béèrè béèrè tí wọ́n fẹ́ pé sìn yé ni yọ wá di nǹkan tá a sì máa yọ rẹ nílẹ̀ lórí irọ́ lásán tí òun ìtumọ̀ ẹlòmíì náà tún ti lè kẹ́ fóònù kalẹ̀ wọ́n wá tó méjì mẹ́ta wọ́n á máa pe ìbéèrè fún ètò mú fóònù lọ́wọ́ bí wọ́n báyìí bí kó rò pé etí tiwa náà ṣáàpù àárín yín ṣùgbọ́n gbọ́ pé ìwọ ìwọ ètò yín dá béèrè fúnra rẹ wọ́n ti gbọ́dọ̀ wọ́n ti gbọ́dọ̀ máa pàṣẹ ìbéèrè rẹ fún ọ ọgbọ́n wọ́n ti kẹ́sí fóònù kalẹ̀ ah, ga ti dìtì náà. na náà ẹlòmíì ìsìláàmù ní kọ́ kanlẹ̀kùn kanlẹ̀kùn lé ẹni tó fẹ́ wọ̀ kò ní kó fi òdi ọwọ́ rẹ kàn báyìí ó ní orí àwọn ọmọ àka rẹ báyìí ẹ̀rọ fi ọmọ àbí ẹ̀ ní kankan kò kàn èèyàn ò fi làákà ìkà tó dára sí báyìí ẹ̀kan lẹ́nu ẹ̀ta àwọn ọ̀dà mọ̀lọ́lé rẹ̀ islam sọ bá so islam sọ nípa ó ti gbéra wá ọkàn lẹ̀kùn bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ta àwọn ọ̀dà mọ̀lọ́lé fóònù ńkọ́ ẹlòmíì lè pè nígbà twenty yóò gbé náà ní two large yóò gbé náà ní. wọ́n máa ń tẹ̀sí lọ ọmọ fi sọ́wọ́ ọmọ fi sọ́ọ̀lù ń gbẹ́sì sọ́ọ̀lù. pẹ̀lú pẹ̀lú torí tẹ̀sán wọn ṣe ẹ̀jẹ̀ lọ́bìnrin o ìmọ̀ mo fẹ́ gbà àsìkò yín ọ̀fẹ́ gbà ọ̀fẹ́ gbà ọmọ kó mo kó dá sí i. torí ẹ̀ kò sí tùmà kí ẹnìkan máa tró nọ́mbà sórí àtúrò kí ni kí là ń fi gbà ìyọnu ni wọ́n fi ń ṣe fáwọn èèyàn ẹni tó bá fẹ́ gbẹ̀sìn ọlọ́run o ti gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ tá a ṣe ọ̀wé ètò ọgbọ́n náà ti tó ẹni tó sọ pé mo gbọ́ pé sọ báyìí nínú ìdánilẹ́kọ̀ọ́ mo tún wá fẹ́ béèrè kò ní tóra ti ṣàlàyé yéké ń there is no more chance for you to waste my time. ẹ̀yin náà ẹni tẹ́ fi fóònù yọ lẹ́nu ìmọ̀ yẹn kì í sàwọn là ń ṣe agbọ́dọ̀ wọn kà á. sábì máa rí

pé kéèyàn máa gbé nọ́mbà sórí atẹ́gùn èmi sì yọ̀ǹda kẹ́nìkan ọmọ bá ń fẹ́ nìkan nọ́mbà kẹgbọ́ bẹ́ẹ̀ ní yọ̀ǹda torí wàhálà yẹn ti pọ̀ jù kò sí nítumà kò nítumà ọjọ́ ìlú ti jẹ́ tó bá fẹ́ kọ́ kí wá kọ̀ kì í ṣe fóònù làánà fi kọ̀ kì í ṣe fóònù làá fi kọ̀ dòní àfi fóònù kọ́ kí o báàmì nǹkan dàrú àbáwọn ní kíníkan jazakumullahu khairan nǹkan bá ọlọ́mọdé wọ́n ti kọ́ wa wọ́n ti train wa gbórin tẹ́ fún wájú wa yìí káwọn náà máa bá tẹ̀ lọ sàmà research. tí wọ́n fẹ́ kọ́ kí wọ́n akọ lọ́dọ̀ wa má wùlẹ̀ pè mí èmi ò fi fóònù kọ́ kí o bí ẹnìkanu ó ń ka síra kan sí mi létí kí n tó fura ọpẹ́ dẹ̀ ẹjọ́ sá ẹ ọtọ́ sọ báyìí fún ma tún fún ma sàlàyé wọ́n sọ sọ báyìí dúró tí ìsìnkú ọ̀n dọ́gbọ́n gba tí ọ̀n fún dọ́gbọ́n gba síra yìí ẹ ẹ something like that ẹ gbọ́rọ̀. <laughs> mo ní òkè ọmọ tí wọn tí wọn fi fóònù kọ kí ó ah. àdàmà lójú àbí èèyàn àwọn àjọ jókòó nbí kan náà ti kẹ̀kẹ́ kalẹ̀ pé ó náà akọ̀rọ̀mọkànlá káàmà pé ọmọ tó kọ́ kí lọ́dọ̀ ni. mo rò pé wọn ọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ ọ̀kọ̀dọ̀ ráyè lọ́dọ̀ ẹ̀ńtọ́ bá kọ́ mà torí kọ́ mà yìí takó tún gọ̀ tí wọn náà bá fẹ́ kọ́ kí kọ́ lọ́dọ̀ mi irọ́ lásán ẹnìkan ní ìbéèrè kékeré mo fẹ́ bẹ̀rẹ̀ mo ké ìwé ṣe dára rẹ lò ẹ jẹ́ bó ti ṣe jẹ́ ó tó bá wọn ẹ dára ọ sí sọlá adúpá wá sílùú yín lónìí ẹ ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá yóò túnbọ̀ jẹ́ kí ìlọsíwájú ẹ̀sìn islam kó tún gbòòrò dubai lọ́nbì àti ní gbogbo ààyè yòókù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá yóò gbọ́ bùkátà wà láyé àti lọ́la òkè àbá. sọ́kàtà lọ́kùnrin bihamdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب